وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم وشر الامور محدثاتها كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته afọkọ ẹfọ bá dẹdà tó tún kọ ìjókòó wa kí ọba dẹdà gba ìjókòó náà ní ẹsìn lọ́wọ́ wa kó jẹ abambi olérè kó má dàlú àláyà briefly èmi náà mo fẹ́ béèrè question ẹ lọ́wọ́ doctor doctor wa mo kàn jí mo ń purge seriously mo lè fẹ́ kò rọrùn láti wá kásùbà torí ibi láti máa ń kásùbà so mo wá wò pé ah kí halkọ náà má tún bọ́ ó ti ń wọ bíi nine ó ti mo wá lo flagyl pé kí n sáfi kó tó di pé màá wá bá yín èmi náà wá gba fatuwa lọ́wọ́ àwọn doctor ṣé flagyl tí mo lò yẹn ṣé mi kọjá là na ẹ ẹ lọ́wọ́ náà wọ́n dọ́kítọ̀ ọ̀hún ti ń béèrè ọ̀rọ̀ torí wọ́n sọ pé kí n mọ́ wá nìsín méjì. láti ti mẹ́nájú wa alhamdulilah wọ́n ní wọ́n ní guesswork yẹn mú ṣùgbọ́n kí n lo ors láti fún mi lókun na truly ó ṣe bí ẹn wíkìn ara mo dẹ̀ ká gidi borí ṣùgbọ́n <laughs> alhamdulilah kọ́ba rẹ̀ la kó fi ṣe kàfàrà ọmọ hmm. nínú eh, sunna medicine. Uh, ebi àti pọ́jìn ìwòsàn ló máa ń sábà fi ọlọ́run máa fi ṣe sábàbí ọlọ́run máa fi ṣe sábàbí ìwòsàn ebi àti pọ́jìn kọ̀ọ̀kan gbọ́dọ̀ pọ̀ ju bó ṣe ẹ lọ kọ́lọ́mù bá san àwọn dókítà bò wá lẹ́sìn inshallah n tó tí délé wíwá fi ṣẹlẹ̀ nìyẹn àjẹ́bẹ́ ebi láti máa ń kásùbà inshallah kì í ṣàtúbà nìkan mọ́sọ̀mù ìrún ibi iná láti máa kí torí ìmójútó àwọn àsìkò ìrún ọmọ ń ṣẹlẹ̀ ní ibi ju ọ̀gọ̀rọ̀ àwọn masajid tó kù lọ àti pé gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹni tó kọ́ fẹ́ ṣáà ṣe máa sọ ibi ìní sẹ́ńtà ọba adẹ́dà kò ṣe sẹ́ńtà oríire láyé àti gbangbajọ́ gbẹ̀ndà alikiyama fún wa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àwọn kọ́ṣà kọ̀ọ̀kan tá a bá ní kọjẹ́ lórí ìrun abéèrè yòókù but ètò pàtàkì jù kọjẹ́ lórí ìrun sàmọ̀ yìí pé orí ìrun la fẹ́ máa bá lọ aha so but eh, kí béèrè kọ́kọ́ wá lórí ìrun náà kó tó di wípé a ìbéèrè mi. سيدنا أبو خديجة ẹ̀mí ò lè gbá pọ́ ìtàn àwọn tí wọ́n ń gbà gbà eh, kútúbí ń kọ́ báyá kútúbí. kútúbí wà ní. Eh, ẹ̀bẹ̀ ní ní coordinator lò kí ló ṣẹlẹ̀ ọmọ mi ò jí kó ẹ̀ bá ọ nísìnyí ó dẹ̀ gbìyànjú. afa sáyẹ́bí jáde ni láti àtẹ́ǹtì tó pàtàkì àtàmà wípé táwọn aráalé ọba jáde agbádọ̀ mójútó wọn so wọ́n wá ń bọ̀ paná wọn bá fi ilẹ̀ ń bẹ̀ wípé kénílé wa yẹn ju nǹkan rẹ̀ nítorí jẹ́ kí Abu Khadija kó kó kúrò nìyẹn. òun tẹ̀ gbìyànjú torí àmì ó jáde níbi mọ́tò yẹn wọ́n dẹ̀ pé pé ọjọ́ lọ gbé nǹkan ẹ̀ obìnrin níjẹba kọ́lọ́ ọba máa ti sọ rẹ̀ sọ́wọ́. ẹ̀yin lẹ fúnra yín èmi kọ́ wọn fún ok ẹ̀yin lẹ fún wọn five àbí ẹni tí ó bá yín náwó tẹ́lẹ̀ six six seven eight. nine, ten, ten. tọ́lọ̀ máa ní kó kárí eleven. ẹja tẹ̀ ẹja yanjú ilé iná. tani nọmba one. mo mọ mo mọ pé nọmba zọlá lẹ́sẹ̀lẹ̀. na ṣáájú bẹ́ẹ̀ sà uh, láti ọ̀dọ̀ àwọn obìnrin. na ẹni ní uh, ìyá òun ń pé ìmọ̀ sábà lálàá tó máa wá ń rí ìyá tiẹ̀ ìyẹn ìyá ìyá tòun ẹni tó ń sọ̀rọ̀. ṣé wà láyé ìyá ìyá yẹn ṣé wọ́n wà láyé. ọ̀n sọ síbẹ̀ bọ̀ mo fẹ́ sí òpin ìyẹn máa ti jáde láyé torí ìsọtán sọ síbí wọ́n lẹ́ni ìyẹn máa ń rí ìyá tiẹ̀ máa ń rí ìyá tiẹ̀ lọ́hùn tó máa ń rọ̀jò èpè léhùn lórí tó máa ń ṣépè fóhùn lọ́pọ̀lọpọ̀ wọ́n ní kíni tí wọ́n ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó ti wá súyà yẹn ó ti kó susu ẹ̀rù tí wọ́n ń ba gan pé pé báwo okay okay ó dà pé ẹnìyẹn ti wà láyé tóró ní she is fed up and even afraid to give her anything. to give her anything. anything then bí wàá pé ojú ayé ló ń bá òun ṣe but eh, àṣírí ẹ̀ lọ́lọ́run tú hàn òun yẹn bẹ́ẹ̀ ni ẹ ti fẹ́ tu sí nìyẹn. sọ <laughs> ló fi sọ pé ẹ̀rù tẹ̀ ń bà á láti fún ní nǹkan kan. òbí ìyẹn ìyá àti bàbá àtàwọn tí wọ́n rọ̀ mọ́ èèyàn bá wọn èyàn dúró gbàngbàlá ká síwájú wọn. torí kí ló jíṣẹ́ mọ́sá àṣọlá ń sọ ó ní wàláwó zọ́là máa kà kódà tí wọ́n bá ṣàbòsí sí ọ ọ̀wá ní dó níwájú bàbá ọ sọ pé ìwọ náà fẹ́ ìwọ náà fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ta sí i torí tí wọ́n ṣe kò kò please ẹ̀. Mm-mm ìyá àti bàbá èèyàn ó manéjì wọn ìnáwó ìtọ́jẹ́ pé èèyàn ó fi tán ari pẹ̀lú wọn lọ́ba adẹ́dà fi sọ pé tí èkéyìí nínú wọn ò tó bá dogbo sí ẹ lọ́wọ́ fada tẹ́kun lẹ́wọ̀n ma ó fèé. má ṣe ń tí má sọ ń tọ́jẹ́ pé yóò fi mú kí ẹ̀mí wọn gbọgbẹ́ sí ọ. tó o bá lálàá pé ó ń rọ̀jì pé lé ẹ lórí lójúmọ́ tí ayẹ̀dẹ̀ wà láyé tàbí ó lè jẹ́ bàbá wọn ṣì wà láyé máa dúpẹ́ pé wọ́n ṣì wà láyé opportunity ṣì wà fún wọn tó pọ̀ láti fi rí kọ́ pẹ̀lú wọn kìí ṣe tó burú àwọn nǹkan tó máa ń ṣe fún wọn ò ṣe ó tó ń tí wàá travel gbogbo ibi tí wọ́n bá wà bọ́ bá ṣe lè wù kó jìnnà tó tí wàá wá wọn lọ tó o bá ṣe tó yẹ kó o ṣe pẹ̀lú wọn tán màmá mo máa ń lálàá báyìí kí ni mo ṣe n tó bá gba ká bá ara ẹni sọ̀rọ̀ ká yanjú ẹ̀ lọ́wọ́ kan kí àlìjánà má bàa bọ̀ àìdílé rẹ̀ orí kílò jíṣẹ́ lásìlá àṣọlá ń pè wọ́n. awsatu abwab aljanna àwọn nílẹ̀kùn àárín gbùngbùn àlìjánà kò sí ní téèyàn fi tètè rí ìbínú ọlọ́run ọba ní kíákíá lẹ́yìn ṣíríkù tó tó kí òbí ọ̀kan nínú wọn kán bínú síyàn ló fi jẹ́ pé èèyàn ó máa ṣọ́ kéèyàn má rí bínú wọn. You have to reconcile with them at all costs. Kó lọ bá wọn, màmá mi. kọ́kọ́ fún wọn ní nítorí máa ń fún wọn ná bó bá pọ́síbù kó ṣàlékún nǹkan kan ló ti ẹ̀ gbé mi wá mo máa ń lálàá pẹ̀ máa ń rọ̀jò ẹ̀gbẹ́ lé lórí ibo mo ti sẹ̀yìn kí ni mo ṣe a ò ṣe nǹkan kan a ẹ sọ fún mi ẹ jẹ́ yanjú ẹ̀ ah, tẹ́ ẹ bá lè pè mí sákìyèsí ta ló wá fẹ́ pè mí lákìyèsí wà á mọ ọ̀rọ̀ tó tutù tó lè yọ obì lápò wà á mọ̀ bí wàá fi bá wọn sọ. ó ṣẹlẹ̀ sọ́mọ àyà. gbogbo nǹkan tó fẹ́ ṣe kò rọrùn and is one of the most brilliant ones. ṣó ti yọjú sí ìyá torí ìyá ló kù bàbá ti jáde láyé ó ní ọ̀rọ̀ tiẹ̀ wà kí ló ṣẹlẹ̀ wọ́n ní kóun ó ṣe báyìí kóun ó ṣe báyìí kóun ó ṣe báyìí òun ò dẹ̀ ní táyì ọ wà táì ó di pé ìyá ń lérí mà tí wọ́n bá tó má wà táì ọ̀la ni mo fẹ́ kó o ṣe nǹkan yẹn tó o bá tó má wà táì fún ìyá ń lérí. má wò ó pé kí ni wọ́n ó tiẹ̀ ṣe àá òbí ó ṣe mẹ́wàá torí pé kí ni tí ò bá sọ̀rọ̀ gan tó bá bínú tí ò sọ jáde ó ní dangerous repercussion lórí èèyàn. bó ṣe jẹ́ pé bí ó sọ̀rọ̀ bó bá ń dunnú á máa dúpẹ́ fọba adẹ́dà. kí ni kóhùn ó ṣe mọ́ ní ọgbọ́dọ̀ reconcile pẹ̀lú wọn alhamdulillah ó reconcile gbólóhùn kan ṣoṣo ni wọ́n sọ. ó máa lù ú yọ gbogbo ntọ́ ọba dáwọ́ lé ọ̀rọ̀ ọ̀hún ntọ́ ọba ń fẹ́ yóò ṣeé ṣe gbogbo ntí ń lé lóòótọ́ kó o lọ́dọ̀ màmá rẹ̀ kó padà sílé ni gbogbo ẹ̀ yanjú lọ́tọ̀. ọ̀wá ni subhanallah mo ní ẹ́ subhanallah màmá òdí èsèǹtà sọ yìí pé torí pé wọn ò lágbọ̀ọ́yé ẹ̀jẹ̀ á ṣe wọn bó ṣe wù wá rárá ìwọ ló fi àgbọ́yé tó o ní ló fi hàn látara pé kí ni ó lù ú lẹ̀ fún wọn. kéèyàn má bàa rí ìbínú ọba adẹ́dà kò sí ní tó difficult kó lọ sọ́dọ̀ òbí rẹ̀ màmá rẹ̀ tí màmá ń fẹ́ tó máa ń ṣe fún wa kó ṣe fún wa kọ́ wa sọ ẹ̀dùn ọkàn rẹ̀ màmá mi àlá tí mo máa ni kí ni mo ṣe rárá ò sí nǹkan ah mo ṣe nǹkan àlá ni mo láì kèé ṣojú lásán ẹ ṣàdúà fún mi torí tí wọ́n bá ṣàdúà bí ò tiẹ̀ dé ní yọ̀sẹ̀. circumstances wọn tí wọ́n pọ̀ tòbí pọ̀ nínú àti jẹ́ kéèyàn rọ́nà lọ olùgbàgbọ́ òdodo. ok ẹ jẹ́ fún alápèjúwe kan àwọn ọmọ ìyá kóra wọn jọ wọ́n láwọn lọ fẹ́ lọ kéwú níta ọ̀kan nínú wọn wá lọ sọ́dọ̀ màmá rẹ̀ màmá ló kù màmá dẹ̀ máa ń sọ wọn ọ máa ń sọ ni kí nìdí ètí yorùbá máa ń pè ní ọ̀kan láwọn ó ní tiẹ̀ ó ní kan ṣoṣo lọkùnrin nínú àwọn ọmọ tí màmá yẹn bí so ojú bàbá rẹ̀ tó fi lọ ó ní màmá fi ń wò tó bá fẹ́ sìn ní wá wọ́n ṣe báyìí bẹ́ẹ̀ ni ṣoṣo màmá wa sọ fún un pé ọmọ kéwú ṣùgbọ́n gbogbo kéwú tó o bá fẹ́ ké ké lákàtà mi ń bí pé ẹ̀ ń tún lọ bòmíì ní ìlọ́wọ́ sí kílíọ̀lì ni màmá yẹn sọ ètò ọba kéńdí ọlọ́run ọfà àlùbáríkà sí. aṣááhì gbogbo àwọn tí wọ́n sáré lọ tí wọ́n lọ ta tí wọ́n pẹ́pẹ́pẹ́pẹ́ wọn ò rí kéwú mú tó tiẹ̀ àtàgbọ́yé rẹ̀ àtàmúlò àti gbogbo ẹ̀ wọn ò rí ṣe tó tiẹ̀ látara kílélẹ̀ látara àyọ́nú òbí àti àdúrà ti kìí ṣe àgbọ́yé kìí ṣe àgbọ́yé pàápàá jùlọ kìí ṣe àgbọ́yé sàlàfíà ni wípé kó o sọ pé ọ̀ ta kan pẹ̀lú bí rẹ̀ la a máa lù ú lẹ̀ fún wọn ni a máa tù wọn ni a máa dẹ̀ fún wọn ni a ní mú níbi tí ó ti le tẹ́mi ń ó fi gbọgbẹ́ síyàn kọ́ba adẹ́dẹ́ ó sì ń rọrùn fún wa. wọ́n fi àwọn àlàyé kan kún question ẹ̀sà wọ́n ní màmá àwọn ń pé ó gbìyànjú àti àti tọ́jú màmá ẹ̀ àti láti ṣe dáadáa sí wọn náwó dáadáa sí wọn ń pè but ìyá yẹn ò kò fi ẹ̀mí ìmoore hàn ó ní ìyá yẹn wà appreciate gbogbo gbìyànjú ìyá tòun ó wá ní ó wá ní pé ọ̀dọ̀ àwọn ni màmá yẹn <laughs> ó wá ní ọ̀dọ̀ àwọn ni màmá yẹn ń gbé tẹ́lẹ̀ ìyẹn grandmother tiẹ̀ ẹni tó kọ question ó wá ní ṣàdédé ni ìyá yẹn dìde pé lóun ò gbọ́dọ̀ wọn mọ́ ló bá padà sí abúlé oníṣòwò ó ló máa ń ṣépè fún ìyá òun lójú ayé tí wọ́n bá ti jọ ní gbólóhùn aṣọ bẹ́ẹ̀ ìtọ́ síbí ó ní she rains courses on my mother whenever they have clash so ó fi yẹn kún so bóyá clash wa ni àbí èdè òyera wọn ó ní so ìyá tòun nìkan ni ó ń lo nìkọ́ọ̀b nínú ẹbí wọn ó ní ṣùgbọ́n ìyá òun ìyá ìyá òun ó kórìíra nìkọ́ọ̀b tí ìyá tòun ń lò ó ní ṣùgbọ́n wá ń fi ìfẹ́ hàn sáwọn ọmọ yòókù ju ìyá tòun lọ ìyá tòun ló dẹ̀ ń gbìyànjú àti ṣe dáadáa sí ìyá yẹn ló ń gbìyànjú àti mu sọ́dọ̀ nǹkan kan pẹ́sọ àárín yẹn ò kò yé òun. nìkọ́ọ̀bù yìí ṣe end of Islam nìkọ́ọ̀bù tó ń lò kó jẹ́ kó reflect yóò bẹ̀ yóò fà mára yóò jẹ́ ó gbọ́ yé pé súnà ni torí a rí nínú àwọn ọmọ ẹ̀yà tó kó sínú circumstance báyìí ọ sọ fún màmá rẹ̀ màmá gàgà aná lélẹ́yìí tẹ́ ẹ bá ṣàdúrà sí i òun ni ó di gàgà aná fún yín ẹ ní wọná tó kíní ìgbà hikma wal mau'izatil hasana kéé ẹjẹ́ àdẹ̀rí ilẹ̀ fún wa tí wọ́n bá gbọ́yé tí wọ́n gbọ́yé tí wọ́n bá gbọ́yé wà máa ń ṣá àfáríyú ní wà máa ń ṣá àfáríyá fọ́ kìí sòbí. èyí <laughs> ń sòbí kódà ẹni tó jẹ́ gbẹ́ rẹ̀ gan tó o bá ṣe bá ń pẹ̀lú rẹ̀ ọ sọ pé ah, máa wọ náà rẹ lọ ṣé wọ́n lọ dáná máa wọ nǹkan rẹ lọ kásẹ̀ tó má sọ òbí láṣà pé ń tẹ̀ ń gbé ọ̀dọ̀ wọn yẹn wọ́n ń gbé ọ̀dọ̀ rẹ̀ ó ní fílì nǹkan tí wọ́n ní sí ní ti dáadáa á kìí sọ nìkan náà bí lọ́mọ wọ́n wá ń gbé ọ̀dọ̀ rẹ̀ á ó ní fílì dáadáa tí wọ́n ní òní ọ̀wá no cash lórí fílì dáadáa yẹn láti jẹ́ kí yẹn yẹn kó stay. ọ̀kan nínú àwọn ẹ̀yà ó láìkì ọmọ rẹ̀ ọmọkùnrin ni Babátúndé ni wọ́n máa ń pè brọ́dà ẹ̀ ó gbàgbàgbà lẹ́nu màmá rẹ̀ kò rí gbà bìlíìfù wọn ni wípé bàbá tó lọ lọ padà wọ́n ti ẹ̀sán òmìnira wa ní gbàtọ́ wá lákòókò torí ìyá yẹn ọmọ mẹ́wàá ló ní láyé mẹ́wàá náà ló ní lọ́hùn bẹ́ẹ̀ ni sẹ́yìn ò gan rọrùn ṣé psychologically gan eyín ogun ò lè ṣèyàn bá gbọ́ doctor yẹn gan ìkúnlẹ̀ ìkúnlẹ̀ ogún tọ̀hún pé kọ̀ rọrùn <laughs> tí ó bá ń sọ ìtàn fọ́mọ ani ìgbà tó wá lákọ̀ọ́kọ́ ntí ọmọ fi gbà lọ́wọ́ rẹ̀ ní pé kìí sùn ló ń wá lákọ̀ọ́kọ́ pẹ́ẹ́nu sọ̀hún yóò dákẹ́ yóò mú àwọn àkọ́ì tí wọ́n tí ò sara rẹ̀ tí wọ́n ti gbìn sí wọn lọ́kàn yóò mú wa but ọmọ torí pé òun ní àwọn àfáà tí wọ́n ń tọ́ sọ́nà ó farabalẹ̀ ó ní màmá mi ṣe é rí ẹni tó wá lákọ̀ọ́kọ́ tẹ̀ ń sọ bó ṣe lọ́hùn yóò lè máa sì pẹ̀dé yín lọ́hùn toró jíṣẹ́ náà sọ àṣọlá ń sọ wípé nínú kẹ́ fún ọmọ tí èèyàn bí lójú ayé èèyàn tó lọ ò ní pé yóò lè dúró ní ẹnu ọ̀nà àlìjánná yóò máa sọ pé òun ò ní wọlé àfi táwọn òbí òun bá dé. tẹ́ ẹ̀ bá ń sọ wípé òun lòun wá lákọ̀ọ́kọ́ ajẹ́pẹ́ ẹ̀ ní ọmọ ẹlẹ́wọ̀n mọ́nà ó ní a àsúná láwọn ọmọ àti orí sọ ẹ̀ lọ́wọ́ màmá ẹ̀ ni. ó wá replace ẹ pẹ̀lú kíni pẹ̀lú ìgbàgbọ́ wípé àti mẹ́wàá ní láyé ń alhamdulilah ọmọ yìí torí pé ó yẹ tọ́lú ilẹ̀ ẹlẹ́m ọ̀dẹ̀ mọ̀ ti

láti jẹ́ kọ́wọ́ yín ó tó gbogbo nǹkan tá à ń sọ yìí. so mẹ́rìndínlẹ́ tẹ̀lé hasan wọ̀jà adínlóhun bíi lẹ́tí hasan gbogbo oyún ọ pàtàkì fún tọ́lẹ́bìlẹ̀ ẹ̀lẹ́ àtẹ̀ntì ń bá ń bá wọn lò báyìí àwọn tí wọ́n jẹ́ òbí tí wọn ò mọ̀ kan tàbí tí wọ́n mọ̀ tí ìmọ̀ yẹn kù káàtó a ṣègbìyànjú àní fagbọ́ aláàbò ṣiṣẹ́ kí wà nìyí tí ọba adẹ́dàdá fún wa yìí tá a gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí á ṣe àwọn ọ̀gbọ́n tàbí ṣe pẹ̀lú dùá pẹ̀lú bẹ́sẹ̀lú jòhó ìrúnpárúnṣẹ̀ tó pọ̀ lórí rẹ̀ pàápàá jùlọ lópin ìgbà tí wọ́n bá wà pẹ̀lú wa yìí torí àmọ́ ìgbà tí wọ́n lọ ìyẹn pàtàkì òfin jẹ́ pé ó pàtàkì kọlùkálùkù ó tún àárín òun àti àwọn òbí rẹ̀ ṣe gbogbo bí ọba ṣe ṣe kọba rẹ̀ dà ṣe lọ. ẹni ní ǹjẹ́ sóra tá a kà nínú rákà alákọ̀ọ́kọ́ ṣáà lẹ́yìn fatia nínú rákà ẹlẹ́ẹ̀kejì. bẹ́ẹ̀ kò sí ní tó burú ẹnì kan náà béèrè ó ní tí wọ́n jọ wà ó ní fi pilẹ̀ ṣe àwọn pé tán bá ti pẹ̀rún là tán dẹ̀ ti sáàbù oúnjẹ kalẹ̀. bẹ́ẹ̀. ànábì ní káwọn kọ́ jẹun ká tó lọ kírun. bẹ́ẹ̀. kó wọn bá jẹ́ pé ròyìnròyìn á máa ṣèyàn ní. rárá kéde ẹ̀rẹ́ pé ròyìnròyìn nìkan àmọ́ ìlà o àmọ́ ìlà àmọ̀dí àmọ̀dí torí pé nítorí jíṣẹ́ náà sàásìlám sọ nìyẹn ó ní tí wọ́n bá pè wọ́n tó ń jẹ bá ti rẹ́dì ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú oúnjẹ yìí ló fi jẹ́ pé abdullahi ibn umar rọjàlá anuma abaduhu wa sa'adu yóò gbọ́ tí wọ́n ń ṣe kọ́mà yóò jókòó tó oúnjẹ rẹ̀ yóò parí oúnjẹ rẹ̀ kó tó lọ́jọ́ yẹn ni wọ́n ti jẹ kí nìyẹn ó ṣe tẹ̀síbíkù nítòjìṣẹ́ lásìlá sọ́làm sọ wípé tí oúnjẹ bá ti rẹ́jì tí wọ́n dẹ̀ gbé òun dúró fọ́bídẹ́fù bìtàn ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú oúnjẹ tó yìí ṣe lọ́sà sọ́nà fún un. ẹni wá ń béèrè pé ṣé lọ́kọ-láya tí wọ́n jọ wà tán ọjọ́ ń ṣeré àwọn mọ̀kọ̀dìmáàtì mubasharat nǹkan kan tó wá fẹ́ di òdodo mọ́ ọ lọ́wọ́ tán wá gbọ́ kà mọ̀ ṣé kọ́kọ́ yanjú bùkátà eléyìí ni àbí kọ́kọ́ lọ kírun náà kó wá padà wá. etí ò bá ní mú tí ò bá ní mú ó dẹ̀ depend lórí tó bá ti expert ó lè ṣe méjèèjì pọ̀ ara àwọn àfa wa tí wọ́n sọ pé wọ́n pè wọ́n ó bà wọ́n lẹ̀ àwọn ó ṣe yóò jẹ gbádùn àwọn náà jẹ gbádùn àwọn wẹ àwọn dẹ̀ bá wọn. sọmọ pé ìgbádùn wa èyí ò ní ọ wà nù kókó rẹ̀ àti ká jẹun tó dáa àti ká wọṣọ tó dáa so a gbọ́dọ̀ kọ́ máa ṣe ń ṣe tí ó fi rọ̀ wá lọ́rùn definitely àkọ́kọ́ tí ọkọ gbọ́dọ̀ mọ̀ ò ní pé bó o ní ó ṣe lé ìyàwó rẹ̀ handle ìyàwó náà sì wẹ̀ nínú tó gbọ́dọ̀ mọ̀ nínú ìṣesí lọ́kọláya ni pé bó o lòun ó ṣe rọ́kọ òun handle àwọn méjèèjì wọ́n ti wá tara pọ̀ báyìí ok kí wọ́n mọ̀ bí wọ́n ó ṣe handle ara wọn tẹ́lẹ̀ yìí ò fi ní bọ́. Hmm. ṣùgbọ́n etí ò bá ní mú ìdààmú wá kí wọ́n yanjú rẹ̀ ká tó ká tó mọ̀ wá. wọ́n ní lórí irun ǹjẹ́ tá a bá ń ṣàdúà ṣáà lè fèdè míì tó yàtọ̀ sí lárúbáwá ṣàdúà ní sùkúrù. n tó dáa jù ni wípé àdúrà tó bá wá nínú súnnà tó bá nta ń fẹ́ mu mọ́sálẹ̀ afẹ́ sàdúà lórí àwọn ọmọ alama ya rab awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya wa an a'mala salihan tardahu wa asli li fi dhurriyyati lẹ́yìn òpin ok ṣùgbọ́n ọ wá di kàráǹgídá kìí sẹ́ńtọ́ gbọ́ lárúbáwá tó tiẹ̀ lé dọ́gbọ́n sí báyìí àǹfààní kò sí tó kọ́ yí pé kó lọ ìdí rẹ̀. ìgbà míì táwọn mi máa ń ṣètò yìí sí pé inú náfìlà ló ti lè ṣe kò má ṣe nínú. wọn kí wọn mẹ́rin wa <laughs> kí wọn mẹ́rin rẹ wa. number one. pé sínú náfìlà nìkan láti ń bọ́ lọ sọ̀rọ̀ ni sínú ọ̀ràn yẹn èso ọlọ́run là ń bá sọ̀rọ̀ ń bá yìí ni. ṣé tí ẹ̀ bá gbèrò tó lórí ìdúró àbí tó bá wà ní sùjúd àbí tó wà ní. ìdí tí àfa àti dákọ sùjúd ni wípé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ̀lọ̀ ó ń ṣàlàyé fún àwọn fún anírò ó ní àsìkò téèyàn súnmọ́ lọ́hùn ọba jù lórí ìrun ó nígbà tó wà ń sùjàdá. Asiko, téèyàn súnmọ́ lọ́wọ́ ọba jù alal itlaq pátápátá korongodo kò sí àsìkò tó lọ́lá tó tí ẹrú súnmọ́ lọ́wọ́ ọba tó ìgbà tí ó ń fi ibi ọ̀wọ̀ tó ń fi mẹ́jẹ̀ẹ̀jọ tó ń fi balẹ̀ fọba dẹ́dà tí a ń ìrònú ó fún wa ní ìròyìn tí wọ́n á lọ fẹ́ ká ṣe ó ní fa aktiru fihi àdúà ẹ kún fún àdúà pípọ̀ nínú rẹ̀ ṣé mo pé èyí ti di targhib wọ́n gbà wá níyànjú tó lágbára ló fi jẹ́ pé kéèyàn máa ṣe sùjádà púpọ̀ kó máa pẹ́ lórí rẹ̀. gbàdúrà ẹ kó lè yí dáadáa ṣé gbogbo sujud lálẹ́ tọ̀ sí láti tọrọ àbí tó máa gbẹ̀yìn sujud. gbogbo sujud ni ṣùgbọ́n ìrun rákà méjì àkọ́kọ́ yóò gùn ju rákà méjì gbẹ̀yìn lọ nígbà tí rákà méjì àkọ́kọ́ máa gùn yìí kò yẹ kí rákà kẹta kọ́ wá gùn. ju rákà méjì àkọ́kọ́ lọ tàbí rákà àgbẹ̀yìn sùjádà àgbẹ̀yìn kó náà wá gùn ju tàwọn alákọ̀ọ́kọ́ lọ so mẹ́sẹ̀lẹ́ rákà àkọ́kọ́ lẹ́yìn fatia suratul àlá làkà rùkú náà wọ́n fẹ́ kó wà níwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ àwa dìde adìde tán po gbogbo egun ó bọ̀ pò tóró jíṣẹ́ lọ́sọ̀lá sọ́là ń sọ pé ọba adẹ́dá ò ní wo ìrun kò ní síjú àánú wo ìrun ẹni tó jẹ́ pé ń gbòógì lórí rùkù ẹ̀yìn rẹ̀ ọ̀nà rò ó bó ṣe rí lákọ̀ọ́kọ́ kó tó lọ sí rùkù ó lọ́ọ́ lọ́ba adẹ́dá ò ní síjú àánú wò kí ni ìtumọ̀ kò ní jẹ́ gbígbà tí í wá ṣe rùkú nìkan ó ní àti ti sùjádà náà tó ń túmọ̀ sí pé kókóókó bí ẹyẹ ń jẹka kò sínú rẹ̀ sùjádà tá a bá lọ sùjádà a na á padà tí gbogbo ẹ̀ ó bọ̀ pò ló fi jẹ́ pé ọ̀nà àti mú eléyìí dáadáa àwọn ti ń kó fi jẹ́ pé yóò jẹ́ géèjì fún ok sami allahu man hamida alama rabbana wa lakal hamd hamdan kathiran tayyiban mubarakan fi mila samawati wa mila al-ard wa mila ma bainahuma wa mila ma shita min shay ba ahlu al-thana wal majd أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا مؤتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ṣe mọ̀ yí pé yóò mú wọn tún wọn sí wa a lọ sí sùjádà ńgbà àdìdé lórí sùjádà tá a jókòó àná Allahumma firli warhamni wàdíní wàáfíní warzuqni wajburni. ṣé wàá pé àdúrà ńlá ni gbogbo eléyìí Allahumma firli foríjì mi ọba adẹ́dà warhamni sànù wàdíní tọ́mi wàá fi ní wòmí sàn wọ̀rọ̀zùkú ní rọ̀mílọ́rọ̀ wọ̀jìbúrú ní gbogbo ní tó bá kú kùsìkú sí nínú ọ̀rọ̀ mi bá ń tò dáadáa get me rectified. àdúrà ńlá ni <coughs> wọ́n fẹ́ kí bí ìnàró wa ṣe dúró nígbà tá à ń ka fáti àtà ń ka sóra kí òkú wa náà kọ́ wà níwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ kí ìdìde wa dúró lórí ìrùkù kó náà wà níwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ kí sùjádà náà kó náà wà níwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ ṣẹ́kọ̀ tó bá ti wà níwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ a lè ṣàdúà bá a ṣe fẹ́ ní sùjádà àkọ́kọ́ àti sùjádà ẹlẹ́ẹ̀kejì rákà ẹlẹ́ẹ̀kejì ó lè mọ́ gùn tó rákà ẹlẹ́ẹ̀kọ́ àkọ́kọ́ but ó pọ́wọ́ lé torí nígbà tá a bá fi suratul àlá tá a fi ṣe rákà alákọ̀ọ́kọ́ rákà ẹlẹ́ẹ̀kejì tá a fi wa shamsi wa ha kì í táwọn pé ogun tó ṣùgbọ́n súnmọ́ amúwábáwọn náà rákà ẹlẹ́ẹ̀kẹta ṣáà lè fi súrà lé lẹ́yìn fatia àbí bẹ́ẹ̀ kọ́ a lè fi súrà lé. abdullahi bin umar radiyallahu anhu ma ọmọ nke nínú lákàbí ẹlẹ́ẹ̀kẹta ìsìn magrib most especially rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab so àdúrà tá a bá ṣe ní sùjádà rákà àwọn torí pé rákà àwọn náà kìí ṣe ń tó àfàgùn ọ̀wọ́n ni wọ́n ti rò sí ni yẹn kó náà mọ ní bẹ́ẹ̀ tí ó fi jẹ́ wípé sùjádà kò wá ní sìn ju sùjádà tàkọ́kọ́ tàbí kejì lọ but nǹkan kan lọ́kàn lè ṣẹlẹ̀ tẹ́ẹ̀mà ó lè jẹ́ pé sùjádà tó fẹ́ sìn ibẹ̀ ló ti rántí pé à iṣu báyìí máa wà tá a mọ̀ pé wájú ta lọ́wà ọba adẹ́dà ṣé a wàá sọ pé kọ́mọ ké gbàjarè lé bá ọba adẹ́dà bí ibi táwọn àwọn afáàtì fọ̀rọ̀ lórí tó rọrọ̀ mu. sóti yé báyìí nìkan ìgbà tí ó wà ní rákà gbẹ̀yìn tàbí ó kù méjì ó sùjúdù méjì the last but one lọ́rán títí pé ah issue yìí mà ṣì wà ń bẹ̀ issue yìí sì wẹ̀ ó ń gbomi lójú ẹ̀ kó kúkú sunkún rẹ̀ síwájú ọba adẹ́dà ń bẹ̀ o tó máa continue ibi táyì àwọn ṣé àwọn pé tó bá ti dàbà wọn ó lè fẹ́ gùn ju àwọn ètí tí ń bọ̀ lọ ibi tí àwọn àfáà ti fọ̀rọ̀ ojú ọ̀rọ̀ tọ̀rọ̀ nù so ti yé báyìí nà. kí ọlọ́run bá kó sẹ́yìn lẹ́sàn-án rẹ̀. ara àtẹ̀yìn náà. nà um, ẹni ní ìjẹ́gbàlá yìí wà fún èèyàn láti kí wétìr nìkan rákà kan ṣo lẹ́yìn ẹ̀ṣà mo fi pé wọn fi kún un bọ̀ mo rò pé bóyá nípa ìyá pé tóun bá lọ fẹ̀gbẹ́ lélẹ̀ ó lè jẹ́ pé kọ̀dùkọ́mọ́tì sọ́láàtì kọ̀dùkọ́mọ́tì sọ́láàtì ni ó máa làwọn ń jà kó máa ìpá wa bọ́ tán ráúráú. ó lè kò séèyàn lè kíra káàkan lẹ́yìn. ìtọ́sọ nìyẹn sallallahu alaihi wasallam ó ní ṣe wítìrì lọ́kàn tàbí mẹ́ta tàbí márùn tàbí méje tàbí mẹ́sàn-án kì í sábà kọjá kì í òjíṣẹ́ náà sára yìí kọjá mọ́kànlá mọ́sálà ọwọ́ adé ní ìsìn òun páyà pé o lè mọ́ tètè jì hmm. Allahu Akbar alif lam sajda rẹ òkùnkùn parí ẹ̀ síbẹ̀ sóòtì múlùkù rẹ tó fẹ́ ké kó e, tó sùn òkùnkùn parí ẹ̀ síbẹ̀ tàbí ẹni tí ń tọ́ fẹ́ kàn lákà kan ṣoṣo yẹn náà ló fi kà á kò sí wàhálà <laughs> torí nígbà míì láti blọ́ọ̀kù àṣetán ọ̀ ń bọ̀ láti ta ó ti rẹra pàápàá jùlọ hold up oríṣiríṣi kò sí ìrìn nílò òkè kò sí ìrìn nílò òkè ó ti rẹra ó ti ṣe gbogbo ẹ̀wá ọ̀wánú wa bọ̀ ọdẹ ẹ̀jẹ̀ ọdẹ ráyè sàlùwàlá Allahu Akbar lẹ́yìn fatia alifu amusajida oorun suratul mulku náà àfikún gbogbo ẹ̀ báwọn. torí pé òdì ń wo pé rákà kan tó tẹ̀ kí mọ́ tẹ̀ torí ìmọ̀ bóyá máa tẹ̀ lè jí ní but in most cases tó o bá ṣe lè wá jí ẹ torí pé kí ni ó sùn pẹ̀lú zikir zikir ṣíṣe ìyí máa ń mú kí nǹkan rọrùn ẹni tí máa ń ṣe zikir ní gbogbo ìgbà àti ṣe súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú pẹ́pẹ́ ń furu. yóò rọrùn fún èyí ló mú tí Ali rọdíàlá ànú torí àánú tó ní fún ìyá wa Fatima rọdíàlá ànúhà tó lọ béèrè ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ òjíṣẹ́ lásìlá àlọ́ ọ̀sọ́là wọn ò bó jíṣẹ́ lásìlá àlọ́ lé ṣùgbọ́n wọ́n jíṣẹ́ fún ìyá wa Aisha rọdíàlá ana ìyá wa Aisha dẹ̀ jíṣẹ́ fún òjíṣẹ́ lásìlá jẹ́lẹ̀ ọmọ ọ wá wọn lọ lóru wọn ti sùn ọ wá bọ́ sí wọn láàánú ọ yà wọn lẹ́nu kí ló ṣe ẹ̀dùn oyin òṣìṣẹ́ náà sàn ẹ̀dùn oyin gbogbo oníṣẹ́ yín ṣùgbọ́n tó dáa ju ń tẹ̀ ń béèrè lọ ẹ̀jẹ̀ ń fún yín kí ni tó dáa jù lọ ó ní kó o tó sùn ṣe subhanallah thirty three walhamdulillah thirty three wàlláhu akbar thirty four ó ní ọ̀dà àjùntó ń béèrè lọ ní nǹkan àwọn lọ́wọ́ ìlọ kí ló ṣẹlẹ̀ ìyàwó Fatima pépépé gbogbo àwọn sẹ́ẹ̀nù léwu ọlọ́run fi rọ̀ lọ́rùn ní àfi máa rẹkọmẹ́ǹdẹ̀ fáwọn ẹ̀yà wa náà kí wọ́n fi ti àwọn ẹ̀yà wa tán ti kọjá lọ kí wọ́n fi ṣe role model ẹ̀ ń fa bọ́ ni ẹ̀ ń ṣe kínní ni tẹ́ ẹ̀ bá máa ka Qur'an ẹ máa ṣàzkar subhanallah walhamdulilah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim tàbáwọn azkar mi tó bá rọ̀ ìlọrin astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayy al-qayyum wa atubu ilayh bam bam bam bam lọ torí pé kí ni ẹ̀ṣẹ̀ ìmọ̀ mú kí iṣẹ́ rẹ̀ nìyàn lára láti ṣe blockage yìí ṣùgbọ́n zikir tó máa ń fọ ẹ̀ṣẹ̀ mọ́ ó máa ń mú kí iṣẹ́ rẹ̀ ó rọrùn fún yẹn láti ṣe most cases okay Abu Huraira radiyallahu anhu ó ní òjíṣẹ́ náà sàásẹ́là ó gbà òun níyànjú kóun ó tó sùn kóun ọmọ mú wítìrì òun wá sàyí sáà gbọ́ rí wípé kò dìde lóru ó ti kọ́kọ́ ṣètò ara rẹ̀ pé àìbá o ṣùgbọ́n ti tì síwájú yìí ni bíi two tàbí two thirty tàbí three yẹn di pawú orun yẹn ọkàn ní wá mọ́ ìwọ náà wà máa nígbà tó rùn ọ̀wá ṣé ọmọ kásílìn kí ni tó ṣe gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo ọkọ̀ ṣàlùwàlà ọ̀rọ̀ á lè jẹ́ lẹ́yìn ìgbà náà oorun ọ̀rọ̀ àmọ́ wá o ti fún àsìkò nínú ẹ̀tọ́ rẹ̀ ọ̀ya tún lọ fẹ̀yìn lélẹ̀ láti ṣe kí ni láti prepare fún the main task ìyẹn àṣùbà so gbogbo àwọn àròrí mùsùlùmí nì lórí àwọn arú nǹkan báyìí wọ́n ti ń bẹ̀rù pé ah pẹ̀lú bí wọ́n ṣe ń bọ̀ yìí inú ilé má rọrùn o làṣàdá nílẹ̀ àmà jáàlà ọ̀sàlà òwò ẹ̀jẹ̀ àlẹ́ làṣàdá ìràṣà àṣàlà mú wa pàtàkì jùlọ náà máa ti ṣàdúrà nínú sùjádà irú circumstance tọ́ mọ́tò eléyìí má fi sopin tòru ní o ah, tòrò náà látàdí láhàánà wọn kó tẹ ilé ẹ̀dì wọ́n fi eléyìí so ètò pin òru tòní mo fi wá àjẹ́ ara ni jí mi sásìkò kí n tún fi ráàyè ṣe àlékún wàláhì tested and certified ó mu tó ẹni tí máa ń dín bẹ̀rù báwọn tó o bá ti mú wítìrì rẹ wá tó o bá wá dìde lóru ò ní í ṣe wítìrì méjì mọ́ even number ló ṣe ọ̀dọ́ àárín nínú àwọn sàádé wọn ti ń ṣe wítìrì mi but èyí tó gbajúmọ̀ jù láàrin àwọn afa òní wípé òní mú wítìrì ni wà kọ́lọ́wọ́ gbalẹ̀ fún fún wa wọ́n ti sọ láti wọ́n na wa alaikum assalam. No, no. àbúrò ẹ̀ náà ló dùn pé ọpọlọ mi asalaamualeykum wa rahmatulahi. wa aleykum salaam. jazakumullahu khairan sa. naam lórí imaamu tó fẹ́ kírun ẹni tó fẹ́ kírun fún àwọn jama nínú mọ́ṣáláṣí. naam imaamu náà ni. naam n tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé òun jẹ́ ná ibùdó imam. ok. naam so ó wá ń ṣẹlẹ̀ pé nínú àwọn tí wọ́n jẹ́ jọ̀mọ́ wọ́n níṣe sí èèyàn wò pé wọ́n ń fẹ́ kéèyàn lead àwọn. Hmm. bọ́lá máa ń fagùn. ẹnu ò kí ń ṣe yẹn. Hmm. so pé bóyá ọ̀rọ̀ hadith náà ni pé òjíṣẹ́ ńlá sọ báyìí òjíṣẹ́ ńlá sọ báyìí mọ́sálẹ̀ irú ìkànnì àwọn tí wọ́n jẹ́ jọmọ́ ó ń ṣàlùwàlá tó wá sí táàpù mílẹ̀ so èèyàn wá ra pèsè àkíyèsí pẹ̀lú ọwọ́ kò tiẹ̀ dáyàn lóhùn so irú àwọn kéékèèké bẹ́ẹ̀. Hmm. kò kéékèèké kéésì nǹkan kéékèèké à ń fojú di pé ewu ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé kí ni Abraham bin Awf rọdíàlà ánú onísàlùwàlà ìròrí wa ni ó jẹ́ wípé a ti bá lùwàlà láàfin ṣe ó ń dà á yá òjíṣẹ́ náà sọ àṣọlá ní mahada israf irú ìṣesí àpàwọ̀ lélẹ̀ kí lóun bẹ́ẹ̀ sọ ó á fi òdo ìsọ́ ṣé ìdáǹtún fi ń sin lọ́hùn àbí ṣé bómi àlùwàlà àlùwàlà táǹsì ṣé bá ń fi ń sin lọ́hùn ni sẹ́yìn náà ìṣesí àpà tún wà ń bẹ̀ òjíṣẹ́ náà sàn sílám ní naam walau kunta ala shati al-bahr kódà bọ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sà tàbókun tó fẹ́ sálùwàlà sọ́mọ pé agbámi ò ní sọ pé torí pé ẹ̀gbẹ́ ọsà lọ wà kọ́ wa máa bu kọjá àlà ni Imam Ahmed rahimahullah rahmatawasa ló fi sọ yìí pé ìgbà tó ọmọ rẹ̀ ń sálùwàlà ó ní wáhẹ́kẹ́ ya Abdullah ilẹ̀ ò nípìn nínú omi àlùwàlà pé kó omi àlùwàlà wa máa ṣàn lẹ̀ kò yẹ fi súnà. àti demonstrate ẹ̀kún ọwọ́ báyìí kan ní òjíṣẹ́ náà sàrà sọ́lá ní sàlù àrà ara òjíṣẹ́ náà sàrà sọ́lá sí wẹ̀ ìwọ̀ntúnwọ̀nsí ni ọwọ́ olúkálukú sí wẹ̀ déédé mọ́déédé tí ara rẹ̀ ló máa jẹ́ so tó o bá dẹ̀ fi ṣe tó o bá kọ́ ọ ṣe kò túmọ̀ sí pé o wá lo ẹ̀kún ọwọ́ méjì báyìí kò túmọ̀ sí pé omi yẹn ò wá ní kárí ara tàbí kó máa ṣe kó máa ṣe bí ẹ kò wá ní jẹ́ pé yóò wá mú ìṣesí àpà wá náà. náà lórí ẹ. so kì í ṣe kì í ṣe ordinary omi ká lomi yà wà lò kò sí nínú súnà àlùwàlá. so lójú wọn kéèyàn bá pàkíyèsí yẹn. náà wọ́n máa ń sọ lẹ́nu wọn pé wàhálà yín ti pọ̀ jù bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn èèyàn máa sá fún ẹ̀sìn ìyẹn lẹ́nu wọn lọ́hùn so <laughs> téèyàn bá wá fẹ́ kírun ìyẹn máa ń ṣàkíyèsí pé èèyàn ń gbọ́ lẹ́yìn èèyàn tí sọ lójú èèyàn so nínú mọ́ṣáláṣí ọ̀gọ̀rọ̀ wọn kì í rọ́ àwọn orí bákan so ní ṣókí ni pé hadith ẹ̀ kóòtù fún wa lórí pé òṣìṣẹ́ ńlá fún wa lè àwọn jọ̀mọ́ tí wọ́n bá tí wọ́n bá yọnu sí. láti lead wọn tó hmm. ṣé èèyàn lè fà sẹ́yìn even kó tẹ̀ jẹ́ pé bóyá wọ́n yẹn ní náà ìbòlè náà. téèyàn bá ń wò pé mọ́sálẹ̀ arọ́màyà tí ò bá fààmù gùn yóò ṣe mistake abilé rè pé kí ló dé ó ní wọ́n máa rò pé bóyá kò pè ní báyà àrùn yẹn ò pé torí pé ó ti use má wípé kó rẹ̀ so tí wọ́n bá ní kó ṣáájú a ní irun òun máa ń gùn wọ́n á ní bá a ṣe fẹ́ lọ. Ah, masalan ìgbà tí hajj ó pa àwọn àrò mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. hajj pa wọn pọ̀ Al-Albani abuna fila sheikh bumbas wasaade ibn usaimin rahimahumullah ala mutawasa àpè wọn láàrò mẹ́tẹ̀ẹ̀ta torí pé àwọn tọba dẹdà fi kó dáwà sàlàfíà ro lásìkò táwa ń bẹ nísìn kọ́ńtàrà ni wọn bíríìjì ni wọn. àgbọ̀yé tó o fẹ́ mú wa tí wọ́n tako tiwọn. ọmọ ọmọ ní bó ṣe jẹ́ là hajj bá wọn pọ̀ wọ́n ní sheikh bumbaz àwọn ní amirul hajj wọ́n ní ṣáájú fún wa irun mi ó gùn o torí àyílà òjíṣẹ́ náà sàásálà máa ń gùn bàbá bumbaz ní kí irun òjíṣẹ́ ń fún wa sálà àlọ́ sọ́wọ́n pé wọ́n ti sọ bẹ́ẹ̀ ọ̀yà fàágùn bọ́ bá ti fẹ́ fàágùn. tí àwọn báwọn tí wọ́n bá ń sọ̀yún láàrin ara wọn fẹ́ràn pé tàwa lọ́wọ́ pàtàkì jù ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí tá à ń bá ń lídìí àwọn èèyàn ó ti dààmú náà tẹ́bí ti nítorí ṣiṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá sọ fún Mu'adh bin Jabal radiyallahu anhu nítorí ṣiṣẹ́ náà sọ́lá tiẹ̀ sọ fún ni wípé ó tún fún un wọn súrà tí ó kà àfọ̀tánù à ẹ̀ máa. Moaz ọfẹ musa eré sún àwọn èèyàn ṣe ni tọ́n bá ti ń kírun fáwọn èèyàn ká sọ́ọ̀tì làálàá ọ̀ṣẹ́ ti wọ́n dọ̀ áhà ọ̀dọ̀ áhà ọ̀lẹ́dì ìdá sọ́jà ọ̀lẹ́dì ìdá yabṣà sọ́ọ̀tì lè ìṣúra ọ̀wọ̀n fún bẹ́ẹ̀ torí pé kíni àwọn eléyìí wà ní ìwọ̀ntúnwọ̀nsì kò bó ṣe fẹ́ ṣe tẹ̀rí tí ìlú rẹ̀ tó tọ́jà yìí pé. yóò wá ní wọn lára wọn kàn máa ka gbé ní pé ọfẹ sọ̀kalẹ̀ náà ṣùgbọ́n gbọ lọ mú ní àárín àǹfààl <laughs> wọn ò jẹ mọ wọn àwọn ò tí ì wọn ò tí ì ibi tó <clears throat> ó ṣẹlẹ̀ ọmọ ìyá tí wọ́n bá ti ní kó kírun àti asúndùn mọ́tìrì tó yẹ kí wọ́n ṣe pápápá yóò lọ mú àárọ̀f ó nítorí pé òjijì náà àfúlà ń kí àárọ̀f ńjọ kan ṣe ìlà tó fi mú wá ṣọ́ọ̀mà bó ṣe máa ń senu àwọn jama yẹn ẹ láti ń pìpùfà wọ́n dẹ̀ máa ń wọ́n máa ń fọ́lò rẹ̀ lẹ́yìn níjọ́ tí ọ̀wá tó ń bẹ̀ ọmọ ìyá kan ni wọ́n wá ní kó lídìí run bó ṣe ṣèyún bó ṣe ka fati àtà lọ́ba mú sọ́ọ̀tìlì ìṣúra alámìnà ìṣúra ẹ̀lẹ́ka sọ́ọ̀tìlì tọ́ka tán báyìí àwọn jama tẹ́ ń bẹ lẹ́yìn wọn ò mọ̀gbà tí gbólóhùn yẹn jáde ẹ̀ simple. lórí irun wọn ò mọ̀gbà tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ṣe àwọn pàkíyèsí wọn nígbà jẹ́ kírun náà ni lóun kálukú wọn tún tẹnu ẹ lẹ́pẹ́ à kódà ní haram gan pàápàá wọ́n yẹ fàágùn báyẹn tí ìmáàmù bá ti kírun fáwọn èèyàn kódà wọ́n mú amánà wọn ò ní parí ẹ̀ ó dẹ̀ ń tẹ̀lé bẹ́ẹ̀ lóòótọ́. nígbà tí ìmáàmù wọn nígbà míì tó bá ń kírun ní haram tó bá amánà rọ̀ṣù ìmáàmù tó yẹ ní ọ̀bí wọn mú mi kúlù amánà bí ta tó bá dé wọ ilé kẹlẹ́mọ̀ kò tí ń parí rẹ̀ lóòótọ́ yọ̀ọ́dẹ̀ bá gbà wọn nígbà sóra kejì ni ó tẹ̀ tó parí <laughs> láti kíni torí kọ́ mọ́ fara ní àwọn èèyàn that is it ń bẹ nínú àgbọ́yé ẹ̀sìn kí ẹni tó ń lead irun kọ́ ṣọ́ háàlù àwọn tó ń lead jama láti máa ń bí ó ti ṣe níwọ̀ntúnwọ̀nsì tó bá yẹ pé àwọn jama yìí tó yẹ pé àwọn brothers ni àwọn ń fẹ́ ni tí ó mú àwọn kìràá àti oríṣiríṣi wá àwọn rìwàyà àti wá fọ́lí ẹ̀ tó fọ́ dá. ó ka ọ ka wọrụ ó bọ́ sí herbs àwọn ara wa síra wọn ṣùgbọ́n tó bá di pé kíní ti ó ti ń gùn jù ara wa ni wọ́n á di pé kéèyàn ṣọ́ra. nam lórí fùjú tẹ̀sán lẹ́ẹ̀kan. nam. jẹ́sọ́kùn lọ́ọ́ gbólóhùn hadithi pé fàkṣúrò yẹn pé pé kí kama ṣe àdúrà ni kí àdúrà kó pọ̀ nínú sùjúdù wa. bẹ́ẹ̀ni ìyẹn tí a bá ń dààmú kí <laughs> tàbí tó bá jẹ́ pé a jẹ́ imam àwọn jama wọ́n ti use mọ́ bẹ́ẹ̀. àwa ni sọ pé torí pé ní tó jíṣẹ́ náà sàlám o ká wàá lò ṣẹ́jú márùn-ún nínú sùjádà débi wípé àwọn tí wọ́n lọ sùjádà wọ́n wá ń ṣubú lulẹ̀ ńbẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ níbi kan ní ẹ ti kírun ké èsì láàrin èkó bọ́jẹ́ ń sálámà tá ẹ báyìí lolú ààrẹ bá pè sheik ọyìnà ọ̀rọ̀ wà wọ́n nà kọ́lọ̀ wọn fún atọ́ asọ́nà lórí ẹ̀ téèyàn bá ń kírun fún yàn bóòlù ṣe yẹ kéèyàn ò kì mo ní bó ṣiṣẹ́ náà sálàm bá fi sọ ó ní ẹ gbọ́ mi yé mo ní kílẹ̀ ń sọ wọ́n ní ní lẹ́ǹtì ni mo ní kó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì tí ò ní ní àwọn jàmáà lára ó ní jazakallahu khaira mo mọ̀ pé ó ní ọ̀rọ̀ tó fẹ́ sọ nù ó ní sheik moyina ẹ̀bọ́n mọ̀ yín sọ̀rọ̀ ọdẹ gbé fóònù kí ló ṣẹlẹ̀ à onísọ̀rọ̀ ẹni tí ò ti sọ̀rọ̀ ó tún gba fóònù lọ́wọ́ rẹ̀ ó ní ntọ́ èsè e sùjádà tó ṣẹ́jú márùn. <laughs> mo ní bóyá orí wípé ẹni bùkátà sí àwọn àjọ àkàntẹ́fẹ́ tó ní tá a ránṣẹ́ àtàǹfẹ́ ṣe bá dẹ̀ lè máa ṣèyún pẹ̀ nínú ilé wa pẹ̀lú pẹ̀lú nọ́fìlà wa. ó ló pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ abad mùsùlùmí kò tún wá fi mọ́ ń bẹ̀ nìkan nígbà tó tún wá parí tẹ̀síọ́wù dùtàn. Into ìjókòó joko, lọ ọ̀kẹ́rẹ́. wọ́n ti lọ sí. nígbà ìgbà ṣé eh. a lè gbọ́ yé pé ọ̀ràn yẹn ni. rárá rárá eh, kò túmọ̀ sí pọ́nrán yẹn. jùzọ́kùn lọ ọ̀kẹ́rẹ́. ìgbéyànjú ni wọ́n bá ti wá sí. ta three. Jazakallah khairan. wàá sọ fún Jazakallah khairan ìyá rẹ lórí. ìbéèrè mi lórí jamu náà. na jamu yìí mú. na bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ kẹ́hìn. apájú lọ ní àwọn àsìkò tàwa tí jẹ́ sọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àìrí náà mọ̀ ìyá tí wọ́n yìí takun pé kò sẹ́rì fún jamu yẹn kò yé wọn ni. pé a lè ké. kò yé wọn ni. kí kódà tá a bá tẹ̀ sí gan-an kò sí jamu láàrin sórí wàlẹ̀ àtúrì kò yé wọn thermography kò yé wọn kò yé wọn kò yé wọn jamu gana òjòrò òjòrò tí imam bá fi pé òun fẹ́ kàn ṣe jamu ọ̀rọ̀ kọ́mọ́ kàn ṣe ní ada ọ̀rọ̀ tàbí sí tí ọba wa jẹ́ pé òjòrò tàbí circumstances kan ṣẹlẹ̀ tó fẹ́ mú kí ìnira wa ojú lè ti rọ̀ tán kọjá yìí pé àgbàrá òjò tó yí gbogbo around mọ́ṣáláṣí ká ó mú kí eh, movement ó difficult tàbí hálàyé ló wà ní gbòòrò tí a ń wò ó pé pẹ̀lú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní ìgbàláàyè fún láti sọ pé hmm, ẹ jẹ́ apá àwọn pọ̀ àwọn nǹkan pọ̀ báwọn táwọn èèyàn ò gbọ́ yé ẹ̀ so ẹ máa ṣàdúrà fún ọ náà nìyẹn kọ́lọ́n jẹ́ wọ́n gbọ́ yé kò kò bá má ti jẹ́ issues àmọ́ epo tí wọ́n ń ṣe lára àwọn ta. láà yà á la ẹni lórí. aki mistake ṣe ọmọ ìyá rẹ̀ ń ṣe ló jókòó kalẹ̀ ó ní ká kí tán. mistake tí ò ń ṣe nù. ó ń gbé àwọn èèyàn síbi tí wọn ò sí. ó dìgbà tí iṣu bá tó ṣẹlẹ̀ ká tó mẹ́ni tó lágbọ̀ọ́yé. èyí ò ní wípé n tó ṣẹlẹ̀ yìí bó ló ṣe handle rẹ̀. ok masala tí ìbá tiẹ̀ ṣe ń tó gbọ́yé nù ṣé àgbọ́yé gbà yí pé wọ́n ń kí kí wọ́n sọ pé òun bá wọn kí ṣàgbọ́yé gbà bẹ́ẹ̀ kílẹ̀. kákí jẹ́mọ̀rù kákí àwọn àwọn olóko mẹ́rin ní àyàmọ̀lùmínà rákà mélòó mélòó lòjíṣẹ́ lásán láǹkì. melo melo meji meji loki zuru rákà meji àbí lẹ́kọ̀ọ́ asri meji. isha meji sẹ́dínà abubakar rọ̀dẹ́lá ánú bóòlù ṣe kí na nu umar one way or the other sẹ́dínà usman rọ̀dẹ́lá ánú sàbí dẹ̀ wà lẹ́yìn rẹ̀ wọ́n dẹ̀ gbà kéèsì ẹ̀ òjíṣẹ́ ńlá kí ni méjì méjì abakar kí ni méjì méjì umar náà kí ni méjì méjì lọ́jà láàánú ṣé ó bá wọn ó bá ó bá kí àbí ó bá kí ó bá kí wọ́n ní kí ni ìdí wọ́n ní ikhtilaf ṣá wọ́n ní ká yapa sí ntí olórí dúólé lórí ó ní aburú ni ó bá wọn kí so oh. kọ́ wà nínú masjid kí máa mú un pa zura àti asrikọ tàbí magrib àti ṣá kọ́ wá o pé tó ẹ kí wọ́n máa kí nǹkan wọn èyí ń ṣàgbọ́yé kí ẹ ṣe pé ipa irun gbọ̀ngùn tàbí wọn lọ mọ́dúrásà tàbí ṣòkòtò rẹ̀ ń fò kí ẹ ṣe ìrìnlá gbọ́yé iṣu ti délẹ̀ nísìn ó láṣẹ handle rẹ̀ ní ìrìnlá gbọ́yé ọha ah, gbogbo kùrántàn ọmọ ìyá lọ́wọ́ abáni sísà ó ní oúnjẹ àmìíràn skul àwọn gbogbo organization yẹn ó ń gba àwọn price oríṣiríṣi lórí dáadáa tó ń ṣe ń bẹ̀ but òun ní program nílé ọkọ òun mo ní eléyìí gangan ni ó yẹ kó gba price lé lórí torí gbogbo àwọn ètò ọgbà sẹ́yìn eyín èé e sara rẹ̀ eléyìí ní issue tó o bá lè manage ilé ọkọ rẹ̀ kí ló dé ń fún wàhálà ìyá ọkọ ni ó ní kí kó òun ṣe mo ní simple method ó ní kí ni method òun mo ní ah, ìyá rẹ ni gbogbo bó bá ṣe ṣe sí tó bá jẹ́ pé òun ló bí ọ ṣé ó do gbàngbàlá kan wájú rẹ̀ ó ní rárá mo ní tọ́ ọ bá ti lóyún ó lè manage nítorí sọ̀rọ̀ problem nítorí sọ̀rọ̀ problem ni ẹ ok. obìnrin náà òun àtọkọ rẹ̀ ní iṣu rẹpẹtẹ gbọ́ mú gbogbo iṣu zuwa rẹpẹtẹ mo bí léèrè tó bá rẹ ni bó ló ṣe ṣe ó dorí kodò mo ní ọ bá ṣe fẹ́ kí wọ́n ṣe ọmọ rẹ nílé ọkọ ṣìyàwó rẹ bẹ́ẹ̀. wa alimọdébẹ sheikh salim náà ṣe mí lónìí bọ́ ọ bá ṣe fẹ́ kí ẹ tírìtì ọmọ rẹ tírìtì ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ torí ìyàwó rẹ ọmọ ọlọ́mọ ni ìtòsòwò problem bó ló ṣe sóògùn ẹ̀ ó ní tó bá ṣe tó bí òun ní tó wò ṣe ẹ̀mọ́ bó wò ṣe ṣe wọ́n àdó wọn máa wòran báyìí nígbà tó ń bá fi wọn ìran wíwò tó ń fi tẹ́ lọ́rùn fún ara rẹ̀ ní ó wà á ní ọ̀fọ̀ ọkọ̀ lọ́rùn àbúrẹ́mọ́ bínú obìnrin ló ṣe bí yọ àmọ́ sùkú òun lòun ó tún wá máa dẹ̀ oníṣòrí báyìí inside tó fi ṣàlàkókò ọmọ sweat ọmọ àṣekínní tí ó dẹ̀ ní múnà tíjà gidi kankan wá. ẹlẹ́kọ̀ọ́ onímọ̀ <laughs> kèé mú nǹkan pàkáleke ìmọ̀ mú nǹkan pẹ̀lú kíni bí rẹ́fù pẹ̀lú pẹ̀lẹ́kùtù táwọn èèyàn bá yà wòlé tí wọ́n bá ń sọ̀sọ̀ kú sọ ìwọ́dẹ̀ dákẹ́ torí pé kíni anẹ́rù ilam tejid ma takul takul nafsa tí náà bá rí tí ó jọ ajọ́ra rẹ̀ pa wọ́n ọ̀rẹ́dì láti fira rẹ̀ ṣe tí ó rí jó bóyá pépà bóyá gbẹrẹ fún kan wọ́n yà takété ọ̀hún wòran kí lọ́ba adẹ́dà sọ wà ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahum al-jahilun kí ló bá rẹ̀ dà sọ qalu salama máa wọ́n rà nígbà tó bá fò sókè fò lẹ́nu tọ̀ ẹ má fara lẹ̀ o simple so pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kìí ṣe ó dìgbà iṣu bá ṣẹlẹ̀ kó tó mẹ́ntó lágbọ́yé ó dìgbà iṣu bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ capsule gangan àrósù àrósù ó ráwọn tí wọ́n sọ pé àwọn alágbọ̀ọ́yé yóò di iṣu rẹpẹtẹ. Ah. àwọn èèyàn jí mọ́lì ti ṣe. wọ́n ní sheikh islam ibn tẹ̀mí rahimahullah ọ̀rọ̀ àwọn sọ yìí pé ẹni tó bá ṣe láti fi tó bá ṣe pẹ̀lú ikhlas láti fi wá ojú rẹ̀ ọlọ́mọba pé yọ gbàládá. ka twist ndị yẹn bá ti fẹ́ ṣe pẹ̀lú fẹ̀nu rẹ̀ oríṣiríṣi twisting ni wọ́n máa wa so issue wà báyìí rẹpẹtẹ báwọn ò ní wọ́n ló <laughs> ó kí ọkàn rẹ balẹ̀ lórí n tó gbọ́ yé ó dẹ̀ tẹ̀lé bọ́tò ò ní dákẹ́ ọ àwọn ọ àwọn wa ọba là àwọn òun náà ló ti sọ òun ló ń gba kwẹ́sà wọ́n ní ọmọ ìyá kan béèrè ìrànlọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n ní adẹ̀ contribute fún ṣùgbọ́n contribute yẹn contribution yẹn ò débi kankan wọ́n ní ká ká tún sí chapter rẹ̀ wala aqilu man man yabda bi nafsi sahih wala la aláàkìlì. aláwọ̀ká náà bí o tó nǹkan. abubila ló tún gbé pálí tabaruat ṣé àdìsá àbá ti fẹ́ náà ọba adẹ́dà ni ká máa nílọ́kàn pàǹbá ṣòwò eh, àfírí tèmi lèmi ń sọ yóò ìmánì mi tèmi ọ̀pọ̀ nígbà míì tá a bá mú ọ̀kan lẹ̀ báyẹn ìlókò lọ́nà ọgọ́rùn-ún lọ́lọ́run ọba máa ń fi ń rọ́pò kódà ká tó délé àwa téèyàn bá ń ṣẹlẹ̀ sáwo ní ìmánì bíntín ẹ̀yìn ẹ̀rù jẹjẹrẹ. ọlọ́run lọ́mọ ìtẹ́rì gbà ń bẹ̀ so ká máa ṣe ìwọ ọba rẹ̀dà ọ̀yà o orí mi o tọ ìwọ ló dẹ̀ ní lọ́dọ̀ o wọ́n lọ́mọ ìyá yìí ọ̀tọ́ pariwo síta yìí èmi ò pariwo síta yìí ní o òun pariwo síta o tó ń gbà o ìwọ ni mo fún o <laughs> kí ló dẹ̀ pé. kọ́rùdù ló pè àbí tẹ́bọ̀n ló pè bẹ́ẹ̀ kọ́rùdù kọ́rùdù ló pè ó tún ní kọ́rùdù náà hasana ká ó tún ní zọ́ọ̀nì rẹ̀ pẹ̀lú ọba adẹ́dà yóò pọ̀ ọmọ min shay'in fa inna Allah yakhlufu ntẹ́ ẹ̀ ná òun kò lọ́ọ̀dì kankan ó yí ń bẹ̀ tó ń lékún kọ́ba adẹ́dà lékún àní and number four. Number four. Jazakumullahu khairan. Wọ́n tún jazakum láì tó yẹra. Mo fẹ́ béèrè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn ẹ̀sìn àwọn ahadith mélòó kan tí Ọlọ́run ti fún wa nígbà láyè láti kà tó ṣàpèjúwe àwọn aya tí ànábì máa ń ké lórí irun. Náà lọ́ọ́ sọ́la ọ̀pọ̀lọpọ̀ gbà lórí first raka ó máa ń já sí pé aya tó súra tó gùn ni second raka jẹ́ sura tó kéré mo ní ṣe èèyàn lè fi ṣe òdiwọ̀n fúnra èèyàn àbí pé constantly pé téèyàn bá ń kírun èèyàn lè ṣe first raka should be longer. ó lè ṣe rẹ ó lè ṣe náà ló fi jẹ́ pé suratul A'la kọ́mọ̀ tọ̀rọ̀ wà níwọ̀ntúnwọ̀nsì suratul Shams òun náà kọ́mọ̀ ó wà níwọ̀ntúnwọ̀nsì in fact aláwọn afọ àtẹ̀ǹtẹ̀ sọ yìí pé jùmọ̀ o kọ́mọ̀ ju Ghashiyah àti suratul A'la lọ torí wípé kọ́mọ̀ bá a fara ní àwọn èèyàn èèyàn lè fi sọ̀rọ̀ dùn wọn. Hmm. ọ̀pọ̀lọpọ̀ gbàǹgbà bá ń kírun personally. now if I tọ́ba tọ́ba yẹ pé personally ni o lè ti bákàrà kẹ́rákà alákọ̀ọ́kọ́. nínú tí mo fẹ́ sọ ni pé if I for any reason maybe just use a shorter sura na in the first raka. bẹ́ẹ̀ni. mo máa fẹ́ make sure pé second raka yẹn if an even shorter surah than that first raka. ọ wà mustahab. oh okay. Ah, na mustahab na bẹ́ẹ̀ni mustahab ni pé raka ẹlẹ́ẹ̀kejì kó má tó raka alákọ̀ọ́kọ́ tàbí kí wọ́n jọ wọ́n á wọ̀n tún sí. mustahab. now now now ìbéèrè mi kejì ni pé mosjid tó súnmọ́ léwájú. bẹ́ẹ̀ni. mosjid tọ̀ríkọ̀ ni. okay. and it's quite a big mosjid in fact afẹ́ tó bí by like two third bí by oye tó. so now wọ́n wá ń láwọn fẹ́ dẹ́ẹ̀kẹ́. bẹ́ẹ̀. débi pé wọ́n ti wà lẹ́nu ẹ̀ for a while and in fact wọ́n ti ra àwọn kankan kalẹ̀ láti tipẹ́tipẹ́ wọ́n ti ra rin wọ́n ti ra granite sí gbogbo ẹ̀ tí wọ́n wá ṣẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ processing again pé n táwọn nílẹ̀ ò ti lè kàn kankan pé káwọn èèyàn gbìyànjú kó máa ṣe fistebidela every month. Nah. so now ìbéèrè tèmi wá ni pé ó dáa kéèyàn dá sí mọ́ṣáláṣí. barakallahu fi. Ah. now tí à ń bí mọ́ṣáláṣí bá ti tóbi tó. bẹ́ẹ̀ni. tó bá ṣe gbàyè tó. bẹ́ẹ̀ni. ló máa ń sábà fa ọkàn àwọn èèyàn tó. bẹ́ẹ̀ni. so now mọ́ṣáláṣí jẹ́ pé wọ́n ń táṣọ́ ń bẹ̀ after Maghrib. bẹ́ẹ̀ni. wọ́n ń ṣe oríṣiríṣi tí ó ti nọ́ọ̀sì. bẹ́ẹ̀ni tí mọ́ṣáláṣí yẹn bá tún padà gba àyè sí. bẹ́ẹ̀ni. ọmọ ó máa le láti máa. rárá má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ ó gbìyànjú tiẹ̀ ó wà ní dákẹ́ láti máa mú ìtẹ̀síwájú wá tí ó fi ṣe ṣé ọmọ kí wọ́n tẹ̀síwájú lẹ̀ sínú mọ́sídìí rí. bẹ́ẹ̀ni. mọ́sídìí ilé. ok ok. ilé ṣé ẹnìkan ó gbóyà pé wọ́n tẹ̀sọ̀ sí mọ́sídìí ní ìsinmi so wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọ́dà ẹ̀yin ò ní dákẹ́ pẹ̀lẹ́rìn pẹ̀lú nínú ọ̀kan nínú àwọn tó jẹ́ pé Tìjàníyà lòun náà ongan ló pe ẹni tí ọlọ́run fi ṣe sábà fi kí kọ́mọ́sì tó sọ pé wá má jẹ́ wọn ó ṣe máa kọ̀ntínú kínní yìí níbí o ìyálé àdẹ̀ lọ́nà. sórí súnà súnà súnà súnà tí wọ́n ń pariwo yẹn òun ni ó jẹ́ kó gbalẹ̀ o. imagine so èèyàn ní dákẹ́ ló fà á tí sheikh rabi madakali afẹ́sọ̀lá wàrà áhù wà sọ́dọ̀dọ̀ kọ́tọ̀ sọ́dọ̀dọ̀ lọ́wọ́ ó dé masjid kan masjid yẹn masjid tìjànìyà ni ó bá wọn kírun bẹ nígbò kírun tán ó lóun fẹ́ ṣé òun lè sọ kálímà kan tàbí kálímà méjì tí ọba bá wọn kírun tó ń bá ń bọ̀ láti ta ẹ kí tí ń tán mo fẹ́ bá yín sọ̀rọ̀ kí ni rò pé ṣẹlẹ̀ wọn níbo ni tiẹ̀ ṣe jẹ́ ẹ́ wọ́n jọ kírun tán. ọ̀rọ̀ wa débi wípé ṣé ń gbà tó jíṣẹ́ náà sàásálàm lọ sí mìíràn ṣọ́rọ́ lọ́hùn àbí ọ̀rọ̀ lọ́hùn ọ̀gọ̀rọ̀ wọn pàápàá jùlọ àwọn sófì pọ́lísì àwọn ni pé orí ọba adẹ́dà ṣé kọ̀rọ̀ bíi ní ẹni tó jẹ́ ààyò rẹ̀ tani lóbìnrin tani Aisha rọ́jàlá kí ló sọ. So? ọlẹ́nikẹ́ni tó bá lójijì náà àtúnlá ń rí ọba adẹ́dà nígbà tó lọ sí mi'raj ó purọ́ ó ṣe gbogbo àwọn àlàyé kí ló ṣẹlẹ̀ ìrun tó tẹ̀lé ṣé kàbọ̀bí ló lídì ìrun yẹn ọ wá ń béèrè ìmáàmù ńkọ́ wọ́n ní wọ́n ti yọ torí wípé kíni pé ah, ọkàn sọ̀rọ̀ kọ mẹ́rin kọ rẹ́ẹ̀dì kò sí kíní ọ̀sọ̀rọ̀ kò tiẹ̀ lẹ́rìí ọ̀rọ̀ ẹ̀sìn ìsìn rẹ̀ ṣe bọ́rọ̀ ẹ̀rí sọ̀ǹgbọ́ pẹ̀lú àlejò ṣé ọ̀nà sá ló fi jẹ́ pé èèyàn ó gbìyànjú wọ́dùkọ́jẹ́ bil hikma wal mau'izatil hasan ṣáwa náà rí báyìí tẹ́lẹ̀ kì í ṣe ebú kì í ṣe ṣé ọba tí ó wá yí wa padà tó fi di wípé àgbọ́yé wá dé ṣé orí wa lónìí wọn ó jẹ́ ọ́ takú sí ni kò ní change àwọn yòókù mọ́ ọ̀wọ́ wa iná ni ọ̀ma lọ sí jẹ́ pé èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ làwọn afáwọn sọ pé bèrè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dẹ̀ máa tà níyàn rẹ ṣe gbogbo ohun tó ń ṣe torí ọba adẹ́rẹ́ ló ń fi ṣe o tó ń túmọ̀ sí pé kí ni bó ti ṣe lára àṣọlá ń bá ṣe ṣe ló ṣe ṣe o kí ló sọ onítọ̀hún bá ń correct àwọn èèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ba adẹ́dàá má change wọn sí dáadáa kọ́ wá yíwọ̀ padà sí aburú torí wípé bóun ṣe ń bá wọn sọ̀rọ̀ ó lè kókó kó mọ́ wọn ju bó ṣe yẹ lọ máa dẹ̀ wò ó súnà àwọn tí wọ́n máa ni wípé kì í wọ́n èé wọ́n èé wọ́n èé wọ́n èé ṣe é pẹ́ bó ṣe jẹ́ pé súnà àwọn tí wọ́n máa ń dúró ni wípé wọ́n máa tán rí pẹ̀lú rẹ̀. èèyàn ṣọ́ra kọba adéda kó tí ń rọrùn fún wa. sunam a lè bá wọn dá sí fífẹ́ bí lè lọ́rin ah, ṣé bí mọ́sáàsì náà fẹ́ kọ́ bẹ́ẹ̀ni but ọ́ máa fẹsẹ̀ nílẹ̀ mọ́sáàsì o. Ah. <laughs> bàbá tó jẹ́ ṣéèkì bẹ̀ ah, wọ́n á fẹ́ tó yín náà báyìí wọ́n bẹ̀ láwọn jọ̀mọ́ lẹ́yìn rẹ̀ pé. mélòó lè mi <laughs> bàbá kan ló wọ mọ́sáàsì níjẹ̀dá nígbà tó ń ṣàdúrà fún wa nígbà tó ṣàdúrà fún mi àdúrà yẹn ló wú mi lórí jù kí ló rò bó ṣe ó ní ọmọdé ni ọ dàgbà mọ́ lánàá ọlọ́run mi dán ọdọ́rọ́ tí ò sí ń tóbi ọlọ́mọdé ni ọ dàgbà mọ́ lánàá ọgbà àwọn sáwà rárá ni wọ́n bẹ̀rẹ̀ sí rẹ̀ ní pé ọmọ bàbá ọmọ tí wọ́n sí torí pé éèjì àmì àti bàbá yẹn gan ó súnmọ́ ara yín tí mi bá jù lọ bọ́lá ó ní ọmọdé ni ọ dàgbà mọ́ lánàá. <laughs> so taking for an instance ọ̀kan nínú àwọn circumstance bá wọn tọ́kàn náà àwọn ọmọ ẹ̀yà bára wọn tó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ yóò ra special bread yẹn yóò fún bàbá yẹn sáàmù alẹ́kùn ẹgbà ó dẹ̀ fún ọ ní nǹkan pọ̀ àdìjọ kan ó lóun ní àkíyèsí tóun fẹ́ pé jamus sọ mẹ́tọ́ ànáwó. bàbá yẹn lọ àná ọ̀sọ́gba máìkì ọmọ wa fẹ́ bá wa sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ tọmọ lórí tó sọ̀rọ̀ lé lórí maulid tọmọ kọ́ kàn wọ́n légbò sọ tán bàbá gba tọmọ tí sọ ọmọ wa sọ sí wa ó sí. gbogbo ń tọ́ sọ ọ́ mẹ́rì wá lóòótọ́ ṣùgbọ́n bí situation wa ṣe wá nísìnyí kò sọ yí pé kò rí sọ àwọn kan wá wà nínú masjid ṣé bíbí àdínkù àbólékún bàbáṣe. third question mi ni pé last one. na ni mosque kọ́lọ̀ ọmọ ṣe ní last one. <laughs> mọ kíbla ní ìmọ̀ threshold téèyàn gbọ́dọ̀ ti jìnnà sí direction ní Kaba. tó because at my office for instance masjid. the masjid yẹn na about i think about almost a hundred degrees North east, and it's supposed to be sixty-seven degrees north east. gbé téèyàn bá gbé compass lẹ́ǹsìn um, the right direction the yẹ kí face for those of us in Lagos is sixty seven degrees north. bẹ́ẹ̀ni níbẹ̀ yẹn direction yẹn ni kaaba wa. sixty three àbí sixty three. Hmm. so now but at my office I think it's about a hundred degrees. Ah, which M is like forty. emos dsc right dsc. gbé so threshold yẹn ti pọ̀ jù. o ẹ tẹ ẹ bá ti mọ correct threshold ẹ keep to threshold tẹ ẹ bá hmm. tẹ ẹ bá ṣe mistake ó ní other ones ló fi sọ pé maybain al-mashriq wal-maghrib qibla okay. what is between north uh, east and west is qibla aha but tẹ́ bá yẹ pé ẹ ma correct ni correct ni kẹ́ ọlọ́run dẹ̀ fi ṣe ìrọ̀rùn fún wa nísìn why because gbogbo dstv tí wọ́n máa fi ń wo tí wọ́n máa fi ń wo yẹn east ló máa ń face tí ò bá face east kò ní show so ẹ bá ti determine east ẹ̀ dẹ̀ rọra turn left a little ẹ kàn fi eyi some degrees kún kún ni àdẹ̀mú very simple. <laughs> Eh. àwọn tí ó fi náà ṣètò nǹkan. bẹ́ẹ̀ni. àti báwọn sọ̀rọ̀ irú àwọn kan. rárá àwọn gan rọrùn ó pè kí ni dì. osazi momosi. at worst. ẹ bá rántí. at at at worst ẹni wọ́n dé lọ́wọ́ ṣéèkì gúgù wọ́n bílíìbù yẹn gan ọ̀gọ̀rọ̀ àwọn oníwèé wọ́n bílíìbù yẹn pé ẹ̀ẹ́dá ṣẹ́ẹ̀kì gúgù ó ní àwọn àbùkù rẹ̀ gbọ̀dọ̀ níbi tó ti dá masalan madina làwà ọ̀kan nínú àwọn afá àjọkìlẹ́gbẹ̀ẹ́ mi ó rí i pé gbogbo kápùtù wọ́rọ̀ fúnra mọ̀ ń ṣe ráfù yẹ̀dẹ̀ yìí bàbá tí wọn tán ó ní o ò lè jẹ́ ṣí àlàyé láyé bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi but o mú àwọn nǹkan kan ṣe sí wọn tí ìṣá rẹ̀ ń bolo ti rẹ̀ rí gbogbo káfíńtì wọ́n àti rọ́fù rẹ̀ ló ń ṣe ló ń ṣe rọ́fù yẹn lẹ́yìn mo ní ọ wà nù tíra báyìí ọ wà nù tíra báyìí ọ wà nù tíra báyìí bí mo ṣe mẹ́ṣà rẹ̀ fún fóònù lọ́yọ́ lápò lọ́ba ó ní ṣé o ti fẹ́ kúrò ní Mẹ̀dínà àbí òun sì mọ́ níra á lọ bí ọ̀sẹ̀ kan bíi the next year, bó ṣe dé nu ó ti kúkú kí ni àwọn àdìsí sọ kí ló wà nù sísílà kí ló wà nínú gbogbo ẹ̀ ó ti kó jáde ó ti ṣe gbogbo ẹ̀ ó ní fọwọ́ aláhi istafadtu minka istifadan kathira ó ní ó ó táwọn èèyàn bá ti ṣe ó máa ń disturb òun bá kà bọ̀ tí n fi tolerate tèmi ni wípé ó ní pé ẹni yóò lè jẹ́ ṣíà náà ẹni yóò lè jẹ́ ṣíà mo ní. wọ́n máa si kí ló ní garanti ọ̀nà ara olùdíje tó ní òun ẹ láti ẹ̀ka àtọ́lágbàlagbà ni èjì wa gan súnmọ́ra ó ní ojú tó máa fi ń wò tẹ́lẹ̀ ọ̀tọ̀ mọ́ ní rárá lónìí ló fi yẹ a bá ti gba zara wa ọmọ tó yẹ bó ṣe ń ṣe ni wọ́n ń di lọ́wọ́ mú ọwọ́ kan okùn ní fi ń ṣe wọ́n ń di ọwọ́ ọ̀tún mú wọn fọwọ́ òsì ṣe nígbà tí wọ́n á ti tán ẹsẹ̀ tó sàlàyé fún àwọn so ó lè assist àní ok báwo la ṣe find the kidla. ó google ẹ̀ wọ́n lè ṣàlàyé fún un kọ́dẹ̀ tẹ̀síwájú àwọn fóònù pọ́kú lowó ẹ̀ gan nísìnyí kíbla finder wà ń bẹ̀ tẹ́ pé yẹn ṣẹ̀tẹ̀ yóò dẹ̀ ṣó yẹn ní kíbla. so gbogbo àwọn nǹkan yìí ká má jẹ́ wọn ó jẹ́rìí aburú lé wa lórí kí wọ́n jẹ́rìí dáadáa gbè wá ni látara pé kí ni à ń lò wọ́n láti tẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn wa. One, two, three, four, five. Eleven lẹ́yìn eleven ni eh, number five number six seven six. six wà lẹ́yìn lọ. asalaamualeykum. waaleykum asalaam tula. ọ̀rọ̀ oh, yẹ ká àwọn ṣèkì wà pẹ́. àmì àtẹ̀yìn náà. mo béèrè lórí táyà mọ́m mi. táyà mọ́m náà. ṣé tí wọ́n wà ní mosque. náà. tí àlọ́ aláyẹ̀ wá já. bẹ́ẹ̀. ibi tí ó lè wà ibi tó ti máa ń ṣe àlọ́ àlá. bẹ́ẹ̀ ó jìnnà sí ibi tó wà. bẹ́ẹ̀ni pọtò omi wà. omi wà. kò lè ṣe tẹ́lẹ̀ mọ́. kò lè ṣe tẹ́lẹ̀ mọ́. ntọ́ lè mú ṣe tẹ́lẹ̀ mọ́ mi ní pé bóyá omi wà lóòótọ́ ṣùgbọ́n ewu wà fún tó bá fọwọ́ kan mi ó lè ó lè fa àlékún sickness tiẹ̀. ojú kòkòrò pé mo fẹ́ bá ròyìn kan ojú kòkòrò pé mo fẹ́ bá ìlú. rárá rárá ọlọ́run ti mú kó òfin torí <laughs> omi wà á lọ ṣàlùwàlá. náà da ìfakùnlọ tí èèyàn wọ mosque ó fẹ́ kírun ó dẹ̀ báyọ̀ kan tó kírun yẹn lọ́wọ́ ẹni tó dẹ̀ fẹ́ wá join ẹni yẹn lórí irun wọ́n tẹ́ wà lórí first raka kó tó wá ṣàkíyèsí wípé ẹni tí ó lead irun yẹn ṣòkòtò ẹ̀ ò kò cover orúkún òun dẹ̀ lẹ́ni kejì tí yóò wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ni mo wà ṣé kí ọba kírun yẹn kó ka sí nọ́fìlà ni àbí kó kúrò mẹ́. bákan ọba kírun délẹ̀. ọba kírun délẹ̀. bẹ́ẹ̀ni kò ṣe wà sí. mọ̀nà àmà nàásà fa asọ́bẹ̀lẹ̀ wọ́n fa àtàmà sọ́lá fẹlẹ́hu wẹlẹ́hu. wọ́n mọ̀ ní ntàkàfà mi dálí ka ẹn. ẹni tó bá ṣáájú fáwọn èèyàn kírun tó kí sásìkò tó dẹ̀ kí bó ṣe yẹ kó kí tó kí pé yọ gbalada àwọn jama náà gbalada tó bá dí kankan kù ń bẹ àwọn jama gbalada òun ni ó gbẹ̀sẹ̀. mo fẹ́ kẹ́ fún wa ní instance tàbí lè bá òbí sọ̀rọ̀ lórí iyù wípé ah, wọ́n retí wọ́n ro kan nípa bí o ṣe ṣe sí wọn tọkọ ọba ẹ pẹ̀lú yàn ní ti dáadáa. wọn ò dẹ̀ gbọ́ wọ́n mọ sáǹdì yàn bọ̀ tí wọn ò gbọ́ yé wọn ò fẹ́ gbà lórí pé àní sìnkú àní ṣe òkú. wọ́n dẹ̀ ní. rárá a ṣe òkú bọ́dà ní ṣe báwọn ṣe ń ṣe. ok. ẹ ẹ tí àlàyé tó wà ṣe fún ọ nù á ṣòkú bọ̀tà ní ṣe bí wọ́n ṣe ń ṣe. mọ́tẹ́lẹ̀ méjì masjid báyìí a ara àwọn ọmọ ẹ̀yà tí wọ́n kan gbogbo àwọn wọ̀ọ̀bà ẹlẹ́dà kí ládàá rẹ̀ máa bá àwọn òbí àwọn àwọn èèyàn rẹ̀ zì pé rárá bíbí ṣe wà yìí yẹ kí ac kó wà ń bí pé kọ́kan wà ń bí kọ́kan wà ń bí kí méjì wà láàrin ó lọ bí mẹ́jọ nìyẹn ó wá gbé oníwọ̀ ọba adẹ́dà fi ṣe dẹkùn fún ìyá òun nínú sàárè ẹlòmíràn òun jẹnẹrétọ̀ tó lè gbé gbogbo ẹ̀ yẹn òun ti fún masjid kọ́ba adẹ́dà kó fi fún àwọn òbí òun nínú sàárè gbogbo ilé ara rẹ̀ ni òkú ṣíṣe náà ni rárá àfà ó ti lọ àjì òun ò ti lọ àjì ó dẹ̀ rí i pé eléyìí àfà ni ọmọ gbogbo yóò pé wọ̀ ọ̀hán ok. èyàn tó ti lọ hajj ẹni tó ti lọ hajj ó sponsor wọn pé kí wọn lọ hajj kí ládàá rẹ̀ máa bá àwọn òbí òun ah mọ́sídìí yẹn omi máa ń jẹ wọ́n yà ń bẹ̀ ẹ̀yẹ́ kò wọ́n gbé bọ́ọ̀lù fún wọn so many things báwọn tán lè ṣe òkú sísìn e nínú tìlànà ẹ̀sìn Islam má sọ fún ọ pé àìṣòkú a máa ń ṣòkú sódìé báyìí nìsín bá à ń ṣe ń ṣe ló yàtọ̀ ọ̀rọ̀ àmú tẹ́ẹ̀sì fún wọn wípé nínú nǹkan tí òjíṣẹ́ náà sàásìlà ń sọ wípé téèyàn bá kú tán yóò sì máa gbalada lọ gbére lára rẹ̀ ọmọ tó filẹ̀ ti ń ṣe dáadáa lórí ẹ̀sìn òjíṣẹ́ náà sàásìlà ní èèyàn wà nínú sàárè iṣẹ́ eré tí wọ́n máa kọ fún yóò yà òun náà lẹ́nu yóò sọ pé ibo ah, mo ti kó léyìí wọ́n á ní ọmọ rẹ tó fi sẹ́yìn ni tó ń ṣe gbìyànjú lójú ọ̀nà ẹ̀sìn gbogbo ìgbà tó bá ti ń ṣàdúrà fún ọ náà lé ní karama níwájú ọba adẹ́dà why because gbogbo wa iṣẹ́ ọwọ́ àwọn òbí wa ni a jẹ́ dáadáa tá a bá ṣe á máa ṣẹlẹ̀ sí wọn ọlọ́run á máa yẹn fún wọn tó fi jẹ́ pé n tó dáa jù fọ́mọ òkú òun ni kó tún ẹ̀sìn ara rẹ̀ sí kó dẹ̀ mọ wárí tí máa ti ń ṣe bẹ́ẹ̀ òkú ọmọ gbalada à ń ṣòkú but bá à ń ṣe ń ṣe ni àwọn máa ń fi táìmù sí i àwọn èfi táìmù sí i gbogbo ìgbà làwa ń ṣe é torí tọ́ ọba ti lóbi tó ti jáde láyé àti etí ò jáde láyé gan tọ́ ọba ti lọ sí sùjádà alámọ̀ kìfìrí lí wàlúwàlú dẹ́yà. o lè fi tàwọn àfa rẹ kún o lè fi bámbámbámbá olùmúmíní olùmúmínàtì olùsùmínà olùsùmínàtì aláyà mi wà lámọ́ọ̀tì bí wọ́n ń ṣe ń gbalada ni wọ́n náà mọ̀ gbalada nínú gbogbo àwọn tó mẹ́ńṣẹ̀ so tiwa ló smart jù òun ló dẹ̀ kúnrẹ́rẹ́ jù ṣé ọ̀nà sáà so ò ní sọ fún ọ yìí pé àìṣòkò torí kò sẹ́ni tí ó bá gbọ̀yùn torí wípé ẹ̀kún tí wọ́n ti gbìn sí wọn lọ́kàn tó bá gbọ́ ẹ̀hẹ́n tẹ́ bá ti gbé mi jù ilẹ̀ sínú sàárè ìdí ẹ̀ ń gbẹ̀rẹ̀ sí ó ti parí nu ẹ̀ ti gbàgbé mi pẹ̀lú gbogbo gbìyànjú tí mo ṣe fún ẹ àwọn òbí rẹ̀ gbìyànjú lóòótọ́. expectation wọn. bẹ́ẹ̀ni. báwọn ti fẹ́ báwọn ti fẹ́ ṣe yẹn tí yóò ní báwọn ṣe yẹn. bẹ́ẹ̀ni. wọ́n yìí wọ́n yìí expect pé kéèyàn fọ́ǹdì wọn hmm. lórí àwọn ọkọ̀ tó fẹ́ ṣe yẹn èèyàn máa fẹ́ kóra ró láti lè fún ọ lówó. ẹ̀ ó fọ́ǹdì wọn bọ̀ tí ó gáìdì ẹ̀. kò náà fi sọ instagram bá rẹ dẹ gáìdì. lẹ́yìn báyìí bí kẹ́mẹ́ la jọ wa mọ́sálẹ̀ wọ́n fẹ́ ṣe ń jẹ. náà bẹ́ẹ̀ ni. o fi mọ níbi tó ń jẹ. náà. o fi assistance ẹ o fi mọ lórí tó ń jẹ. kéjàlá yìí wà fún aláti fún ọ ló kọ́ fún oúnjẹ. oúnjẹ tó máa ṣe ń bi wọ́n ṣe eh, wọ́n ṣe oúnjẹ anytime tẹ́lẹ̀ ntí ó rọǹgì ni wípé wọ́n fi táìmù sí ọjọ́ mẹ́jọ ọjọ́ forty days forty one but anytime nísìnyí ó délé ọkàn rẹ ti pé ah n tó ń mú society lọ́kàn olóúnjẹ tàbí wàá rò pé sọ fún ìyàwó rẹ̀ àṣùbà lọ́la ó pọ̀ bá ń sí oúnjẹ tó pọ̀ mo fẹ́ pàpè jẹ èwo lóde o ti mí lẹ̀ mo sáfẹ́ pàpè jẹ ó dẹ̀ bọ́ ẹsẹ̀ maybe about five hundred people ó dẹ̀ gbé wa àníyàn tiẹ̀ ni wípé kọ́ba adẹ́dà bá ọ sàánú àwọn òbí rẹ méjèèjì ṣáà máa ń tó rò lọ́kàn bò ṣáà nídìí láti mọ tó gbà ó wá pin ọkọ àwọn nǹkan tó orí táwọn èèyàn ń gbé wá pé ẹ bá ń fọwọ́ bẹ̀ ẹ bá ń fọwọ́ bà ó mà níyàn wọn ó pé ah wọ́n bá dẹ̀dà pẹ́pẹ́ ń fúrú mi o bá ń sànú àwọn òbí mi. kò sí tó ń bi gbogbo wọn yìí àkídà tí wọ́n fi ṣe àtọ̀nà tí wọ́n gbà ṣe òun ló sà hmm. ẹ bá bínú sà eh. kó lè kí ẹ. Eh. Eh, ìyá ń níyà ìyá ìyá wa. ó ní ìyá ó dẹ̀ ní ìyá ìyá. ó ní ìyá ìyá. ọlọ́run ló ń tò ó. ìyá ń retí wípé tí ìyá òun bá kú. àwọn ọmọ òun láṣọ fún àwọn tó máa assist àwọn ṣe òkú yẹn. aṣọ ní gẹ́gẹ́ bí yorùbá yorùbá level. wọ́n fẹ́ máa ló ń wọ̀n tí wọ́n pé aṣọ yorùbá bá bílí pé ọmọláṣọ wa. bẹ́ẹ̀ni náà. no kéde yorùbá nìkan <laughs> gbogbo ẹ̀yà ni. lárúbáwá gan ní ìdílé bẹ́ẹ̀. pé nítorí àyè tí ọlọ́run máa ní pé tọ́lọ́ máa pe ìyá sọ́dọ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin ni ẹ máa assist ọbẹ̀ dáná ọbẹ̀ ṣe gbákọ ọbẹ̀ ṣàwo yẹn àwa ni ó máa ṣe kòkárì yẹn wọ́n rí okùn ọbẹ̀ yẹn ní ọ̀dọ̀ èèyàn tí ó sì mọ̀ pé ibi tí wọ́n fẹ́ ná owó yẹn sí òun náà ni mò ń fẹ́ ṣe clarification lórí ẹ̀. sori masala lọ́dọ̀ tiwọn àwọn ń ṣe sàrà àfọkù àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n dẹ̀ dájọ́ sí i kankan náà lájọ ń sọ ìwọ ọgbà ọjọ́ tí wọ́n dá yẹn òfìlì pé táìmù báyìí tó wù ẹ́ lọ fẹ́ ṣe nídìí wọ́n jáde láyé ní four days ago àwọn ti mújọ́ mẹ́jọ halkọ fall sin ọwọ́ á ní rárá mo mọ̀ pé àwọn èèyàn máa pọ̀ ń bí báyìí mo fẹ́ ṣe ń jẹ lọ ọbẹ̀ láti dùn láti jẹ́ pé ládàtọ́ lọ́wọ́n bábá máa fún mi lórí bẹ́ẹ̀ kó máa bá ìyá ìyá mi you understand the point Hmm. èyí tẹ̀yìn dájọ́ sí wọn ẹni ò ṣe tèmi báwọn. ní tí wọ́n ń fẹ́ gangan ni wípé wọ́n ṣe kò gbàgbé òbí àwọn you understand the point ó lè mọ́ wù wọ́n bó o ṣe ṣe yẹn bòdì wípé o ò sáti ẹ̀ gbàgbé wọn o sáti ẹ̀ pè mo gbọ́ tiẹ̀ the next thing tí wọ́n kàn lè sọ ni pé àwọn ò tako tiẹ̀ yẹn ìwọ náà báwọn dá sí tàwọn náà ìyẹn ló wà guide full stop Only supply. supply nítorí ọmọ yìí pé kò ní ṣe divert easily because ká fọ́ wọ́n máa dọ́rọ́ kọ́mọ́lá ọkọ̀bọ̀ fọ́kùrọ̀ kọ̀bọ̀ ìtààmú tí yóò mi rí màsíkọ̀bà nínú téèyàn ti ń wojú rẹ̀ ọba adẹ́dà òní ká bọ́ àwọn èèyàn so ó lè bá àwọn èèyàn òfìṣẹ́ sàdákà fún wọn wàá gáìdì ẹ̀ tó fi jẹ́ pé bóun ṣe ń ṣe yẹn wàá máa pàkíyèsí wọn sí n tó yẹ kí wọ́n ṣe nínú súnà wàá dẹ̀ máa ṣàdúrà fún wọn tí wọ́n ó fi gbọ́ yé circumstances ṣẹlẹ̀ tí àwọn òbí kan fún àwọn ní pé ah tí ìyẹn ló fẹ́ẹ́ pìyàn lọ́kàn balẹ̀ jù gbogbo àwọn eléyìí gbogbo àwọn tí wọ́n láwọn ń péjọ yìí gan wọn ṣe wọn ṣe kí àwọn gangan wọn bẹ̀rẹ̀ sí máa sọ shortcomings àti weaknesses wọn ṣé ọ̀nà sáà ni tí mo sọ

imam ni ó ti ó pèrún so mi ọdún mi mọ̀ bóyá òun ló ń ló ń ló jẹ́ imam níbẹ̀ permanently ó ti pèrún ó dẹ̀ ti mo dẹ̀ ti confam pé mọ́gìrìbì rẹ̀ kì ó ti kí túraka wọ́n wà lórí last one wọ́n á join ẹ̀ ìgbà tí wọ́n á join ẹ̀ tí mo ṣe join ó ti dìde ó dà ń pé àlọ́ aláyẹn wa jẹ́ wa jáde lórí ibi tó ti ń jáde wa ni fatia ni mò ń kà o mo ti join already àti wọn fati àmúká ọkọ̀ jáde mi so nígbà tí èmi wá kí ẹyọ kan ibi tí iyù ti bẹ̀ tí iyù ti bẹ̀rẹ̀ ní gbogbo. mélòó ló bá. ẹyọ last one last one. ó bá last one. Mm. ó wá kẹyọ kan. last one ni. ló bá. ni mo bá. mo ti ní bó ti ó ti ṣàtàyà ó ti dìde nígbà tí èmi fi wọlé yẹn àlọ́lá yẹn wá já láàfíà kan ni àlọ́lá yẹn wá so nígbà tó wá àlọ́lá yẹn wá jọ tún wá lọ́wọ́ ní fatia fatia ni mò ń kà o <laughs> so mo wá parí ìrìn yẹn nígbà tí mo parí ìrìn yẹn mo wá lórí ibi tí mo jókòó gbogbo gbogbo ẹ̀ náà ìròyìn náà mo wá pé ṣé mo máa sálámọ̀ pé mo complete irun ìmọ̀ mi ni àbí mo máa kàn tí máa sọ èyí tí mo jẹ. ó bá ara torí pé o báraka kan yẹn o miss méjì mo ti miss méjì yẹn wà tó bá ti dìde lẹ́yìn ìgbà tí raka kan ló bá pé bẹ́ẹ̀ni second raka ló wà àbí third raka tọ́ rárá raka wo ló wà ni ìmáàmù wà tálù àlà rẹ̀ fi já. last one last raka ni mo bèrè. O ti kí méjì ó ti kí méjì ó ti kí méjì o ti ka o ó ti kí méjì ó ti last one yẹn samaki silent. the third raka then lo ba. then okay now. so wá kí wá ò pé bọ́ọ̀ ló ṣe máa kí. àgbàlá òun ti já na èmi náà ti wá di imam. bẹ́ẹ̀ o di imam kò sẹ́yìn kankan pẹ̀lú ẹ̀. so ìgbà tí mo wá ṣàtàyà kan yẹn mo wá ẹ mọ̀ pé. Eh, àìdílì tó bá yẹn pé àjọ kì tán òun máa sálámù èmi máa. bẹ́ẹ̀ni so èmi wà wọn pé. ó kì bó ṣe kí magrib bó ṣe condition tó báyìí ó kì bó ṣe kí magrib. first raka yẹn first raka yẹn. no èmi nìkan ni mo wá kú o. Oh, that's what I'm saying. Now, ẹ mọ̀ pé ordinary tó wáyé pé mo ó ó imam eh, ṣì wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Imam máa sálámù bẹ́ẹ̀ni èmi máa di láti sọ nǹkan tí mo jẹ bọ̀dì má mọ̀ sí bẹ́ẹ̀ bọ̀dì má mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ni so mo ibi tí mo ti ní pẹ́rẹ́ ń pé wọ́n pé ṣé mo máa ní láti sálámọ̀ kí n fi complete irun máa yẹn ni but mi wá sálámọ̀ o ní sálámọ̀ láti fi complete ni mo follow bẹ́ẹ̀ yẹn náà o ní sálámọ̀ láti fi complete irun ètò bára yẹn fọ́sọ̀ràkà tiẹ̀ nìyẹn. ọ̀dọ̀ mi nìyẹn ok so mi wá orí ni mo fi gbé o asàlùláì so mi wá mi wá sálámọ̀ mo wá dìde but àìsálámà rẹ kì í ṣe pẹ̀lú mà ọkàn fọpọlọ gbé ni. <laughs> so mo ṣáà dìde ìgbà tí mo wá dìde ibi ìgbà tí mo wá ti ń dìde lọ yẹn àwọn ẹlòmíì ti ti wá dé. o ti wá di máàmù báyìí. àwọn àjọ èmi. no o ti di máàmù báyìí. na <laughs> bẹ́ẹ̀. like so ìgbà tí mo wá sọ́wọ́ bọ́ síwájú ẹ̀ mo wá ibi tí mo ṣáà ti ń rògbò oríṣiríṣi ń bèrè mi pé ṣé ìròyìn ìṣòjà ṣé mo sáré gẹ́gẹ́ kí kò ó yẹ kí n ka i'm not sure maybe i got it right mo pé yẹ kí ka fatia ibi ìròyìnròyìn yẹn mi tún ka fatia mi ka síta ó ka fatia síta síta o ka bọ̀ mo kà ah. sínú. ní raka ìwò ń bẹ̀. second raka sọ̀dọ̀ second raka orí náà mo fi ń gbé gbogbo ẹ̀ náà rẹ̀ náà. ó kà ka bọ̀ tó mo fẹ́ tó fi fẹ́ gẹ̀ẹ́sì pé báwo ni ó yẹ kó ṣe lọ normally but gbà tí mo wá kírun yẹn tán tí mo lead irun mo wá ṣe sùjú sáwì. because mi understand kọ́nà sábà mi gbà bí ló <laughs> bá ṣe lọ. rákà kan yẹn tó bá yẹ pé o bá pé pẹ̀lú imam ni tó bá yẹ pé o last rákà yẹn bó bá yẹ pé O bá pé pẹ̀lú imam ni first raka ẹ̀ nìyẹn bó ṣe rí gan báyìí gan first raka ẹ̀ nìyẹn wà kí raka ẹ̀ lẹ́ẹ̀kejì bó ṣe máa kí raka ẹ̀ yẹn bó ṣe máa kí second raka nìyẹn wà ké fatia wà ké surasi wà ké sita wà wá jókòó wà ṣe tẹ̀síọ́wò rákà méjì nìyẹn wà á mú third one wá nà bó ṣe ṣe náà nìyẹn díẹ̀ ló ti ní pé òkè sókè. mi wà convince pé á ah, ó yé mi ké sókè ni. mo wà á ké sókè. ẹ eh, ní kò sí wàhálà. ok ẹ eh, kò sí wàhálà. Eh, but ó kí rákà mẹ́ta pé. everything ó wà ó so second question mi bí nǹkan tí question ti brother ẹ̀ ń kọ́lé ó ṣẹlẹ̀ pé mosque yẹn òun ni fẹ́ lé ní mọ́sì tó gbádùn ládùúgbò wa òun ló dáa jù òun ni ó sì gbádùn méjì ni tó súnmọ́ mi èkejì yẹn bí àwọn sẹ̀rí ìdájọ́ nù but àwọn yẹn bí hallelujah àwọn máa ń kàn but second wọn yẹn àwọn ní innovations yẹn ni. àwọn ní. innovations àwọn aládàáde lẹ́ǹkan kan. àwọn wo ni yẹn. àwọn àtijaniya tó máa ń kí aṣọ so brother. Sufi so àwọn brọ́dà kan náà wá ó yẹ̀jẹ̀ rẹ̀ ó dàgbọ́ ẹ̀ṣẹ̀ kó wá sádùúgbò wa ni so àwọn àjọ múra lọ́rẹ̀ now ibi tí mo ti wá ní jù pẹ̀lú mosque àti mọ́ mi ẹni pé tọ́ba wọn bàbá yẹn wọn wà knowledgeable enough okay. most of the time bíi kúlọ̀ aláwọ̀ I'm not sure wọ́n ní constant sura tí wọ́n máa ń sábà kà every time. Okay. asàbùlà ìmọ̀ wọn ò ò but mosque tí mo fẹ́ ni o tún gbádùn jẹ ni. so brother yẹn wá lọ kọ́tọ́ àwọn máa wá ní emphasis lórí nítorí àtijọ́ mọ̀ àwọn máa sọ pé ó fẹ́ dàbí driver tí kò perfect lórí driving bóyá máa ń bóyá máa ń ṣàpèjúwe mọ́ mi ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni. ní pé definitely gbogbo àwọn passenger gan máa wà wọn dání. rárá kò mí nì bẹ́ẹ̀. Eh. tó bá yẹ pé bẹ́ẹ̀ ni òjíṣẹ́ náà sàásìláàmù ní sọ́ńtò sọ yẹn wípé mọ̀nà àmọ̀ náà sá. فأصاب الوقت وأتم الصلاة فله وله ومن انتقص من أن sotiye báyìí ẹni tó líìdì àwọn èèyàn nírun tó kí sásìkò tó dẹ̀ kí bó ṣe yẹ kó kí tó kí pé àwọn jàmọ́ ò gbà ládàá òun náà ò gbà ládàá yóò gbà ládàá àwọn jàmọ́ ò gbà ládàá ṣùgbọ́n ẹni tó bá tó bá ń ṣe àṣìṣe kan nínú méjèèjì àyídà kò kí sásìkò tàbí kò kírun pé àwọn jẹmọ́ gbalada òní gbẹ̀ṣẹ̀ sóti yé báyìí nísìn example pé dírábà tí ó wá yẹn dànù yẹn kò mú níbẹ̀ sóti yé kí ni essence àdéhùn yẹn wọn ò fẹ́ ká ṣe tiwa lọ́tọ̀ tí mistake bá tiẹ̀ wà nínú masjid àjọ máa dáná sí i láti ṣe correction rẹ̀ kì í ṣe pé káwùjọ káwa máa tẹ́ra wa yẹlẹyẹlẹ. pé a torí wípé mo ní iṣu pẹ̀lú báyìí báyìí tí wọ́n ń ṣe ń bí ọ̀dà dá mi ní kírun bẹ̀ ìwọ́ lọ dá nǹkan kan sílẹ̀ ó yà pa síjàmà látara bẹ́ẹ̀ yẹ́lẹyẹ̀lẹ́ máa pọ̀ but à ń bá wọn kí à ń pàkíyèsí wọn sí à ń ṣe correction à ń raise the issues bó bá yá ẹ̀rí ti ẹ̀ dà ẹ̀rí tèmi nìyí one way or the other progress ma wà. Ṣé understand? ẹ̀hẹ́n so example wípé dábàá tó máa wà yẹn dànù yẹn kò kò perfect is not a good good uh, similitude now. nítorí pé sometimes gan kí wọn tó ṣàlàlà tó ń gbà mí irun wọn fast so gba wọn kan. no most masajid ní around bó ṣe rí nìyẹn nígbà tí burden ni tí wọ́n fẹ́ tètè do away with tí ó dẹ̀ kórìí bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ kírun pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà. so a lè máa kírun lẹ́yìn báwọn yìí jazakum la khair. láwọn tó fún jazakum la khair. táàmù ti tó wàhálà la. for time owó gbígbà ò tó o. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما باركت على ابراهيم شكرا